Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ta fẹ́ máa dì mọ́lẹ̀ èyí tó ṣe wípé ó pàtàkì kí a dì mọ́lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ ilé ìpàtàkì ìlú pé èyí tí àyè púpọ̀ fún ọ̀sẹ̀ ẹ̀kọ́ wọ́n sì ní lẹ́tọ̀ mẹ́ta tí fẹ́ àtẹ̀lé so tẹ́sán ta ẹ̀jẹ̀ ká kọ́ fún kàtàkì bí wọ́n bá ti ṣe so tí a bá ní ìlú lọ́wọ́ sára ó so àti báyìí ìgbà máa fi tó ọ̀sẹ̀ kàlẹ̀ àwọn pẹ́sàn àbá torí à àwọn sí ẹ̀kọ́ àdúgbò àti ìkàrọ̀ ọ̀rọ̀ aláàbò àwọn ẹ̀kọ́ rẹ̀. Náà bákan náà àwọn tí a bá ń fò máa tóbi tọ́lọ́ ọ̀la ẹ jẹ́ kí a fi sí fẹ́rẹ́ àti kápá tóbi tọ́lọ́ ọ̀la. Kò sí ìgbàlá yìí pé tọ̀ afẹ́ náà irú àwọn ilé tó wà ní tó máa máa bí ẹgbẹ́ àyàn ìmáàdìsọ́ òkú òkú náà ẹ kí a fi sí fẹ́rẹ́ tó ọlọ́run bàbá tó ṣe wọn fáwọn ọmọ الحمد لله الذي جعلنا من أهل السنة والجماعة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدكتكم ورحمة ọba Allah ọba tí ó ṣe wá ní òṣìlòmí tí ń sẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìgbámú ìtọ́wọ̀ nínú Al-Qur'an àti Sunnah Ànábì àti báwọn sàábà ti ṣe àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ẹmọ́ pè ní mùsùlùmí wọ́n máa dà wọ́n pè ní ahlu sunna èyàn gbọ́dọ̀ mẹ́jẹ ahlu sunna wal jama'a àjàmáà yìí àwọn náà ni àwọn sàhábà gbogbo ẹni tí bá ń bẹ lójú ọ̀nà àmá kìí ṣe gbogbo ìyẹn tí bẹ́ẹ̀ mùsùlùmí náà ni mùsùlùmí ẹni wọ́n pè mùsùlùmí ẹni ní tẹ̀lé kòránà tí sì ń tẹ̀lé súnnà tí wọ́n tẹ̀lé nípa àwọn sàhábà tí wọ́n gba súnnà lọ́dọ̀ ànábì àwọn ni wọ́n pè ní alìmùsùlùmí ahàlù súnnà tí wọ́n jama'a ọlọ́pùsíwá báyìí àwọn kàṣìlọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ aláàkọ́tọ́ wọn sọ́nà tó ní kápò nínú ọgbọ́n orí igbó ìdíwọ́n pẹ̀lú igbó náà lẹ́kẹ́rẹ́ máa yàpọ̀ ọlọ́run lẹ́yìn máa yàpọ̀ àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam tó wá fọwọ́ jáde bọ́lá alùpàánì àti súnà ọba náà lábẹ́ fẹ́ fún ìfẹ́ ọlọ́run ọ̀làọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run kọ́bọ̀ wọn lábẹ́ rẹ̀ kọ́bọ̀ gbogbo àwọn fàábà rẹ̀ pátá tí wọ́n ṣe wàhálà pẹ̀lú ìsìláàmù táwọn abálẹ̀ tọ́lọ́run fi sàánú wa kọ́lọ̀ bá kẹ́ gbogbo wọn àti gbogbo àwọn tó tẹ̀lé wọn ẹ̀rọ mayá èyí tó dáa nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn gbọ́ onáàlọ́rọ̀ náà èyí tó sì dáa nínú ọjọ́ ọ̀nà tẹ́lẹ̀ máa sọ̀rọ̀ òun náà ni ojú ọ̀nà sọ́nà ìgbésánà Muhammad sallallahu alaihi wasallam èyí tó sì burú jáde nínú tọ́lọ̀ ọmọ ọ̀fẹ́lẹ́ ilẹ̀ òun náà ni kẹ́rin kan tó gbẹ́sìn kankalẹ̀ èsì tọ́lọ̀ ọmọ pàṣẹ àmẹ́lú ọ̀pàṣẹ àwọn arígbó láti rẹ́rin ní tẹ́lẹ̀ ṣe rí oníbàbà ló ní ara ṣe irú ẹ̀sìn yẹ mo rí pé ìrẹ́sìn Islam níbi àìmọ́ ọmọ pé òjísánà Muhammad sallallahu alaihi wasallam ó ti ní ẹ̀yọ́ wáyé pé kúlù bí àkùnbẹ̀lára gbogbo ìfẹ́ bá dára ẹ̀fẹ́ kò lẹ́sìn táàrà yà fún táàrà lè jì fún àmà mi kọlọmọ sọ wá náà èyàn sí ní gbogbo àmà àfikọ́ bẹ̀rẹ̀ sàn lọ́dọ̀ ọlọ́ yóò lè bẹ̀rẹ̀ sàn lẹ́yà àmà tó ṣe ẹ̀sán rẹ̀ òun náà nìkan rẹ̀ iná ọlọ́run ti sàn lé yá òun náà náà ti sàn sí nípò àtẹ́lẹ́bọ̀ àtẹ́lẹ́bọ̀ wọn lọ pàdé inú náà ọlọ́mọ sọ wá lọ́mọ náà gbogbo àtọ́bẹ̀rẹ̀ nínú ẹ̀bọ̀ ọ̀tọ́bẹ̀rẹ̀ nínú bí ọ̀nà agbára ọlọ́wọ́n bá wa mo kí gbogbo àwọn elétò ní àdúgbò láwà rí nílò àdébíyè tí wọ́n ní káwá sọ̀rọ̀ nípa àbá àdébíyè ọ̀rọ̀ tá a fẹ́ yẹ lórí ọ̀lá pẹ̀pẹ́ ọ̀rọ̀ tá a máa nà mọ́lẹ̀ ní láti máa ṣàlàyé kọ́ ìmọ́sẹ̀ ìgbàlẹ̀ fún wa ọlágbọ́rọ̀ ọlọ́run lòlúlù ẹ̀lẹ́míyàtún aláṣùwàhátì wọ̀lẹ̀lá ìdí a haúdà bá àrìnàtà ìrìnkìrìyà ọ̀rọ̀ta fẹ́sọ̀ yìí wà tí lẹ́yìn ẹ̀yọ́ ma jẹ́ èsì ọ̀rọ̀ fún gbogbo àwọn àkọ́ orí bíbí àti wọ́n wà lágbàlá ní ọba ìjẹ́ dúdú ọba ìjẹ́ funfun ìbá ìjẹ́ lárúbáwá ìbá ìjẹ́ ilé ìwà ìbá ìjáwọn afá kan mà ìbá ìjẹ́ ìta mà àwọn èsì ọ̀rọ̀ lérí àwọn ìlújú tí wọ́n dáṣẹ́ rẹ̀ nínú àwọn àtàwà àbútù dìníyà àwọn ọ̀rọ̀ tó ti kílíà nínú ọ̀rọ̀ ẹ̀sìn wọn àwọn ọ̀rọ̀ tó ti kílíà nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wọn ní ẹ̀yìn ọ̀yá mi ó di ọ̀rọ̀ àyà kẹ́ẹ̀kọ̀ọ̀kan wa kájẹ́ ìmọ̀ pé fèèrè káwá mímọ̀ ẹ̀sìn wa dandan ni o nítorí pé àdìsáyẹ̀ ẹ̀kùn ọgbà ìdí pàtàkì tó ga jù tọ́nà torí ẹ̀dá wa mẹ́kọ́lì sáàmà wà tó àrùn tọ́nà torí ẹ̀dá sáàmà ilẹ̀ ìdí pàtàkì tọ́nà ọmọ Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀dá sáàmà ilẹ̀ òun náà ni عبادة الله وحده لا ọlọ́pọ̀ àdá ọ̀sọ̀ fún ọmọ ní àrí àwárẹ̀ ìgbà àkàfà ń fara wa léèyàn tí ìṣẹ́lẹ̀ wọn ń wọ́rọ̀ gbogbo ọlọ́pọ̀ bá dá léèyàn àbáwọn ọlọ́pọ̀ dá dá jẹ̀mú ìṣẹ́lẹ̀ wọn ń wọ́rọ̀ ọlọ́pọ̀ ní ìbára àwọn olùdíjà ní ṣẹ̀kan rọ̀jì wọ́n máa kọ́ ìyàkọ̀tún ní dínú náà àtẹ̀yí àtàlìjànú torí ẹ̀sìn ni mo ṣe dáyé ọlọ́run sì ní bèèrè kankan lọ́wọ́ wa tábà lọ́rọ̀ kò ní bèèrè lọ́wọ́ wa pé èyí wọ́n pọ́lé àbọ́ọ̀kọ́ kílódé tí wọ́n lálọ́tò kílódé tí wọ́n bímá kílódé tí wọ́n lọ́kọ kílódé tí wọ́n lówó ẹjọ́ bèèrè ní pé kílódé tó sì ní tó sọ fún wa pé ya ayúwẹ́lẹ́lẹ́ àmánù ọlọ́rẹ́ ìgbàgbọ́gbọ́gbọ́ ìtẹ́kùnlọ́ àhápàdù wá sí ẹni bẹ̀rù ọlọ́run ẹni bẹ̀rù ọlọ́run ọba tó dáa ikú ni tó dáa ikú ولا تموتن إلا وأنتم مسلمون ẹ gbọ́dọ̀ jáde ní ayé àbíkẹ̀ jáde mùsùlùmí ìdí wọ́n sọ fún ayé pé ìdí wọ́n sọ fún wa ní pé ọ̀rọ̀ ìsìláàmù nìkan lọ́lọ́ ọgbọ́n bá rọ̀ búka ọmá di inúka ọmá dàbí inúka wọn bí bẹ́ẹ̀ lè kà ní ìmọ̀ ẹ̀sìn wọn máa bèèrè yìí òun náà ìyá Ṣẹ́rẹ́ ìjọba tọ́lọ̀ ń dáyẹ̀, ó ti wà lókè sọ́mà. Iná tọ́lọ̀ ń dáhùn, ó ti wà ní sàrẹ̀sàrẹ̀ ilẹ̀. Olóòdá méjèèjì nítorí ẹ̀sẹ̀. Torí kó kó àwọn atọ́lọ́sẹ̀sì sínú àdìgánná, ó sì kó àwọn atọ́lọ́sẹ̀sì. Kọ́lọ̀ wà lára ti mọ̀ sínú náà, ọlọ́mọsọ̀rọ̀ ọlọ́mọ náà. Gbogbo àgbàfẹ́ ìjọba náà, ọlọ́mọsọ̀rọ̀ láàánú rẹ̀, ọlọ́mọsọ̀rọ̀ wáyé wọn padà sí dáadáa. Nígbàtà wọ́n mọ̀ sí ẹ̀sìn náà ni ìtọ́nà torí ẹ̀dáwà, torí ẹ̀sìn ló ti dáwà, tàbáwọ̀ sàárè ọ̀rẹ̀ sí wọ́n bàbá wọn tó tó bá jẹ́ ìkì àmà ẹni bá tẹ̀sì lọ́wọ́ ìjẹ́nà láti fẹ́wọ́ ìjẹ́nà àjẹ́nà ta fẹ́wọ̀ yìí ẹ̀yọ́ ma yá bí yóò jẹ́ ọ̀rá ìyàn fún wa káṣíṣẹ́ rẹ̀ iṣẹ́ àjẹ́nà òun náà ní ìbádà iná lẹ́rí àmàlù ọlọ́run tó wá ní ìgbàgbọ́ wọ́n àyè ìsọ̀lẹ̀ha tó wọ́n lè ṣiṣẹ́ rẹ̀ káàkiri láti jẹ̀nà bẹ̀rẹ̀ lọ́sùn zùdà àwọn aláàjù sínú àjẹ́nà bẹ̀rẹ̀ lọ́sùn ọlọ́run ṣe rí wẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ó rẹ̀ wọ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́sùn àtọ́bá ní ìmá ó lè wọ̀ sínú àfẹ́lẹ́ ọ̀sà àtọ́bá ní wárí sórí ìmá ní àtiwárí ó lè má àfikún lè kéwù ló ti jẹ́ dáadáa ní fún wa ká máa kéwù dáadáa ní fún wa ká máa kẹ́kọ̀ọ́ dáadáa ní fún wa ká máa kàjá láti fi ní máa ìrírí lọ́wọ́ bí ìfẹ́ ìrànlẹ́fà kí gbogbo bìtì gbogbo ẹni tó bá fẹ́ ta lọ́rẹ̀ àgbọ́yé ẹ̀sìn ìfàkíhùhù yóò gbọ́ lọ́jọ́ bẹ́sì yé lẹ́ni ẹ̀yọ́ ayá ni àgbọ́yé ẹ̀sìn dàrú nípasẹ̀ àkọọ́lẹ̀ àwọn fẹ́ẹ̀sì kọ̀wáṣì kankan fẹ́ẹ̀kọ̀ọ̀kan wa táàfilé gbérígbọ́ kó níbi àwọn ìwújú burúkú yìí tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn wa táwọn ògbóyà bàbá wa lẹ́yìn Yorùbá tán gbogbo wọn ti gbé sílá mẹ́. àgbóyè sì ní ṣe pàtàkì níbi pé ẹnì kọ̀ọ̀kan wa káwájú òkú tẹ́tẹ́rẹ́ ibi àwọn àbúrò níbi àbáyé lọ ẹ̀sìn ọlọ́run bá wọ́n dàrú wọn lọ́wọ́ wọ́n bàjẹ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀sì kan láti wá bàjẹ́ kí èdè kan fẹ́ jẹ lọ́wọ́ tẹ́sì bá ti bàjẹ́ máa wọ́n rẹ̀ àti àwọn ẹ̀lẹ́lọ́wọ́

ìyá ìnáwó ṣe máa máa máa ma sọ títí wọ́n lọ rọ́bì ọba mi zidi ní ẹ̀yìn máa àjẹ́ tí lọ pọ̀ máa fún o torí mo ní ìdì máa tàlékún wa mi nígbà tó fi àlékún mà ilé ní àjẹ́ àwọn ní máa àlékún mà bí màá ti pọ̀ sí náà náà rẹ̀ yóò ṣe torí létí ọmọ ya yóò sì léka tẹ́lọ̀ tí ọba lẹ́mọ̀ nípa tẹ́lọ́rìn kí ló ti ṣe jàmá yóò tàkọmá bíríkì àti ọba lẹ́mọ̀ nípa ilé kíkọ́ àti ilé rẹ̀ oyé yóò ṣe lékọ̀ mẹkáníkì tí ọba lẹ́mọ̀ nípa báwo tó má kò ṣe lọ́pàá mọ́tò àwọn èèyàn jẹ́ àbá àti ọba kí ó yanjú lọ́pẹ̀ sì lẹ́mọ̀ àwọn èèyàn lọ́wọ́ làwọn fẹ́ sọ fún àbá àti ibi ó lè tẹ̀síwájú nínú àwọn ẹ̀sìn ọlọ́pàá nígbà tó ní wọ́n lè kọ́ nínú náà tí wọ́n wáyé tó wà lókò lórí ìbàlọ́wíyà tó wọ́n wá lórí ọ̀sẹ̀ láàrín kan ló gbogbo àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí gbogbo wọn yìí ìtọ́jọ́ ní àwọn ọmọ wa ọmọ ìkọ̀rọ̀ wà yàrá máa mọ́ wà alẹ́gbẹ̀jáde lára ìsàmíyà alẹ́gbẹ̀jáde ní láti ìgbẹ̀jáde ní bá ti nílà ẹwàjú kóṣì ẹjọ́ kóṣì ní wọ́n tó sọ kẹta ẹni fún pẹ́lú ọ̀dá pàpá òun síwájú o tíra ní o alábòsí ni pẹ́lá ti parí bàbá ìjẹta èyàn padà sí bàbá bí gbogbo ilẹ̀ nílé àti mmadé bàbá yìí èyàn máa yá ti sọ́wọ́ ní ọ̀yí gbogbo ẹni tó bá rí òdodo tó bá ìdákẹ́ gbogbo ẹni tó bá rí òdodo ọ̀rọ̀ tó bá tí ọ̀sán owó ọmọ sọ́wọ́n lù àbámọ́lá ní ọmọ ìkìyàmà ọlọ́wọ́ aláwọ̀ ní sílẹ̀ láì sílẹ̀ rẹ̀ anábì máa wà ní kọmọ́kà àtẹ́bá ní ṣọ́dá anábì ní mọ́dá gẹ́ ọ ẹ̀fọwọ́ yìí tí kọ̀ bá ká ní ẹ̀fà wọ́n yìí àwọn àwọn fi yìí gbà alágbára ti bẹ́ẹ̀ lọ tàbá lágbára máa fọwọ́ yìí láti fi ti bẹ́ káàkiri kó fi àgbà yẹ ibi wọ́n bá yìí náà tó wá lé المدام من الإسمار عند التنازع أمرنا الله باتلاع على مثل القرآن والسنة ربنا الله سبحانه وتعالى يفهمون القرآن إذا تدون يأتي طبعا دين الرجاء كما بيدعوا قد يتبع القرآن هو dáwọn هو wáṣẹ من fi máa ń wà sí tọ́bá ti fẹ́ yíwọ́ tọ́bá ti fẹ́ bàjẹ́ tí wọ́n lórí jẹ́ ẹ̀mà ìgbẹ̀rẹ̀ wọ́n padà wọ́n pọ̀lú mọ́lá wọn ọ̀rẹ́ àṣíbá ilé ìkúrí àṣíbá ikọ́ kí wọ́n máa tó wà nílẹ̀ ìsìláàmù orí ẹgbẹ́ alìkọ̀ọ́lì òṣùnà bìfàmì sálẹ̀ fún ọmọ kùránì òṣùnà àgbóyà àbàbàhárà torí tí wọ́n sọ kùránì àgbégbá sọ lóṣùnà bí ìdíwọ̀ ọ̀dà wọn sàárà tó ti gbà àwọn ni wọ́n dùn kún ti àdánilé wà láti tu lábẹ́ àbùmọ̀ tó ti wá tó báyìí ọ̀rọ̀ ọ̀sọ́rọ̀ wọn àbúrò náà ti báyìí lọ́wọ́ rí kò sọ́rọ̀ ma àbáwà àbúrò àbá ti báyìí lọ́wọ́ rí kò sọ́rọ̀ ma ṣe torí àlàkọ́lẹ̀ ti wà àkọọ́lẹ̀ ni làwọn ń darí sí nígbà tí ìjọba fẹ́ bàjẹ́ ọlọ́wọ́ bá ti bá yín gbàdá ń bá àbúrò fi ṣe ọlọ́wọ́ bá ní gbogbo orí tẹ̀lá ti yẹ lérè kankan ẹ̀ ẹ̀dàkù kàdákà kọ̀rọ̀ àpàbẹ̀lẹ̀ ìgbà ìrìn náà ọlọ́pọ̀ wá láti lè kọ̀rọ̀ tí ọlọ́run ní kí káàlọ̀ lóògbò bẹ̀ ẹni ọkà fún wa àbẹ́bì ni ọkà fún wa òmìnà ni ọkà ọlọ́pọ̀ wá lọ́rọ̀ sóòlì ìbí ìtọ́ ń bẹ tí ìṣẹ́nu kọ̀rọ̀ àgbọ̀wà lọ́rọ̀ sóòlì ìtúrẹ́ ní pé ẹ̀dà padà sí inú kọ̀rọ̀ ẹ̀sìdá padà ọ̀pọ̀lọpọ̀ kan mí ìlànà sọ fún ojú ìṣẹ́lẹ̀ kọ̀rá lẹ́gbẹ̀ẹ́ láti ṣe tọ́wọ́ ní tọ́wọ́ ní kọ̀rá ní kárọ̀lẹ́sẹ̀ sẹ́sì ó sì wọ́n náà pẹ̀lú ẹ̀ ibi ìdí ìjọba ní kọ̀rá ní yorùbá bọ̀ ó sì wọ́n náà ọba bẹ́ẹ̀ kí wọ́n jímà látàmílẹ̀ lókù ọlọ́bìkẹ́ ìdí kí wọ́n jímà láyé àmẹ́rin wọ́n wá sí nínú sọ́nà ní pé rákà méjì láti ń jímà ọwọ́ púpọ̀ bí ẹni ṣàdé ti bá àwọn ọmọ mìíràn ní àdéṣù làwọn tó gbàgbọ́ lẹ́yìn àgbà kọ́ wá sọ bí tí ayé àtọ́nà tó sọ fún àpẹta bá sórí ìrìn àmì sọ̀rọ̀ pé Ìtọ́nà àwọn ìfà àti ìfẹ́ sí àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ owó lẹ́ẹ̀kùn máa wá máa gbọ́ lẹ́yà ìfẹ́ láti lọ sọ̀kalẹ̀. Sábìsà lẹ́yìn ìwà ọ̀rọ̀kọ̀rọ̀. Bàbá bẹ kí ní bàbá ẹ̀ sì lọ sí yóò lọ lè wá tàfàṣẹ́rì kùlẹ̀mà, tàfàṣẹ́rì kọ̀ọ̀kan, ayàgbọ́fẹ́ tù ní àwọn ìrìnàjò lérí ìdúró fi ń sọnù. Ní gbogbo àwọn afẹ́ ìlú ọlọ́run òṣèlú máa ń ní láìbírì ilé, wọ́n sì máa kà tí bá kà fún ọwá lò tíra dada wọ́n ṣọ́lá síbẹ̀ onídà wọ́n tíra nàìjíríà ẹ̀yọ́ ọ̀yá mi ń ẹ̀ṣẹ́ wa tọ́bá fẹ́ mú àdíjì wá ibra mo fẹ́ mú àdíjì wá ó ní mo káàkà sí ṣòro òṣùnà kí ni tíra sí àwọn àlùfáà ṣe lérí àdíjì kọ̀ọ̀kan tí wọ́n fi sàlàyé pé tá lẹ́gbẹ̀gbà lérò ní làwọn akóńtẹ̀ sí òṣìṣẹ́ rẹ̀ káàkiri tọ̀wọ́ bá dàrú làwọn àfọ́ àwọn ní ṣòro sọ́nà tí wọ́n ti ṣẹ́lù sọ́nà ní fásitì báyìí lábẹ́lú rẹ̀ ní ṣẹ́lù sọ́kìlì Buhari tí ọ̀rọ̀ tí ìmọ̀ Buhari gbà wá kọ́rọ̀ bá dàrú làwọn ti ṣiṣẹ́ rò rẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run pátá wọn fẹ́ sọ̀rọ̀ fún aráyé wọ́n kò méjèèjì sílẹ̀ wọ́n kò tàbátìrì sílẹ̀ wọ́n kò ṣòro sọ́nà wọ́n kò sílẹ̀ ọ̀rọ̀ lílànà ọ̀rọ̀ òṣèlú fẹ́ òní tí wọ́n ti lókòó sọ́lẹ́nu padà àwọn olùdásílẹ̀ sẹ́yìn ojú ṣòro sọ́nà àwọn ṣẹ́lú tí ó sàlàyé sí àdájúgbà ní òkúrò àti olùmíràn sẹ́lẹ̀ ìjọlọ́ọ̀kà ọwọ́ lọ mẹ́kálẹ̀ ọwọ́ lọ mẹ́kálẹ̀ àwọn olùkálẹ̀ àwọn àdúnṣẹ́ṣẹ̀kú alkùfà àkọọ́lẹ̀ àwọn pẹ̀lú àkùsùlá وثلاثة منهج الخالقين وثلاثة منهج الخالقين ọwá fi ojú ìdàwọn ẹni rẹ̀ ọwá fi ojú ìdàwọn ẹni ibú wọ́n fẹ́lẹ̀ dáfà sí gbogbo àwọn ìgbà wá gbọ́ sí gbogbo ayé lọ́pọ̀ rí bẹ́ẹ̀ bá wọ́n ti sílẹ̀ àtún lè fi omi sílẹ̀ sí tún náà gbogbo ayé wọ́n tún ọlọ́run wá ní gbogbo tó lọ́jọ́ rẹ̀ sí ẹ̀dá àti sọ́nà kọ́lá ìwọ̀n ọ̀sùn ẹgbẹ́ apalẹ̀ sínú súnà ikú kúkú mẹ́rin náà dìgbà tó wá ní fẹ́ bá ní ìmọ̀ ìlú sọ wọ́n yóò rẹ̀ ààrẹ tẹ́lá bọ́lọ́run wá tó fẹ́sì gbàjọ́ àti kìá àwọn olùkọ́ kìí lọ jáde láyé ẹ̀rẹ́ pàdé ọ̀nà wọ́n láyé ẹ̀sìn náà gbogbo wọn náà wọ́n àwọn náà wọ́n bí kálukú ibi tí làwọn ṣe ní ayé sáàmù àwọn ẹ̀mọ́ ni àwọn ọmọ wọn nù آية المقاموع نعرف أن مصدرين مصدرين التشريع القرآن والسنة إنه آية يقول بجامعة في قرآن دول السي قال الله وقال الرسول والنوم في الاسم أو بابا واسع صوتي أصول لين دول جمع لين على فات آريحان إلى دول إلين بين الثلاث والآريحان أن أليم الذي أطوى أنا مؤمن ومن بابا أن الرقود بكم وما تحصل إذا سوف كان ذلك àwọn kan pé ìlú sínú mọ́sálásí wọ́n ní bàbá kan ní ìlú kan ló ní káwọn ọmọ ìgbà ní ìlú mọ́sálásí àìlú scott láti jọ dáwọ̀ wọn làwọn ṣe ìjọba èyí àtẹ́tẹ́ tó tọ́ ní ẹ̀ẹ́dì òpétọ́ kẹ́kẹ́ bí ẹgbẹ́sọ̀ àti fẹ́bọ́ àtẹ́bọ́ àdábọ́ àdájọ́bọ́ ẹgbẹ́sọ̀ nípa ogun ogun táwọn ìyẹn ti tọ́ fi wá tọ́ fi wá tọ́ fi wó láyé ẹ̀rí ẹ̀sọ́ ẹni tó fi ìrì ilé ẹgbẹ́ pọ̀ ilé ìgbòkúnlẹ̀ ìkẹyìn alátọ̀rọ̀ sí náà àwọn ọkùnrin ìpínlẹ̀ ní ohun tí abẹ́bàáyé sọ lọ́dún ní abẹ́bàáyé sọ̀rọ̀ nípa tẹ́tẹ́ àgbọ̀rí nígbẹ́ lọ́dún ní ohun abẹ́bàáyé sọ nípa owó ìlé ìdájọ́ sọ lọ́dún ní pé owó ìlé tàbí àwọn ọ̀sán ìjọba sọ̀rọ̀ wọ́n mú tọ́jú yóò sì ẹ̀sùn kó rí ẹni ẹlẹ́gbọ̀ fífọ́ ọkùnrin bí nítorí tí ọkùnrin bí ìlàfẹ́fọ́ ìdílérí ẹmọ́jáfún ẹbí o ẹmọ́jáfún ẹbí o wà sí ẹ̀gbọ́n àtàkùrò ẹmọ́já o gbogbo ẹ̀yí tẹ́jọ́ màjá ẹmúra ẹ̀kọ́ àgbọ̀rí kí àwọn ṣe bí ìbàdẹ̀gbẹ̀ tó wá dùkú pé àpẹ̀kọ́ àwọn ẹ̀sìn táwọn ti kọ́ lẹ̀ ẹ̀fẹ́ ìmọ̀ pípẹ̀ sí ló máa wùn lọ ala tattakunba lọ́dà ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjọ́lọ̀ àbájílé ìwà lálàdà ìran gbígbó wá sí ìfúnfún ṣe dábà lọ́nà ẹ̀yọ́ ayábi alìkọ̀ọ́bà súnmọ́ láyé tẹ́gbé àdúnwà alẹ́ àtà káàrọ̀ lè má gbogbo àwọn mùsùlùmí àgbáyé wípé alìkọ̀ọ́bà tó tó nà méjèèjì lọ́wọ́ wọn ni wọ́n lọ́wọ́ ọlọ́run mọ́kànlá wàkínú sọlá wàádù zaka bí o bá sáàbí sáàmà yé iye tó wọ́n dà lábẹ́ yóò zaka mẹ́ sọ́rọ̀ sọ pé iye báyìí ni wọ́n yé gbọ́dọ̀ dà kẹ́lẹ́ yóò zaka iye báyìí ni wọ́n zaka wọ́n nínú sọ́rọ̀ lọ́wọ́ inú àtúntẹ́ àti lọ́wọ́ inú súnta lọ́wọ́ bàbá wà lábẹ́ yóò zaka dà fẹ́ dáyọ dáàmà iye iye tí zaka dà àti iye tí owó zaka wọ̀ ẹ̀dá kò ṣe ayẹ̀ lóṣìṣẹ́ mo ti sọ́lẹ̀ ẹ̀sọ́ pé bọ́bá ìkọ̀ àmìkà ló dì gbogbo nínú súnà ó sì wọ́n náà bìrẹ̀ ó kú ọwọ́ àwọn náà pẹ̀lú ọgbà kọ̀ àmìkà bọ́ ọgbà súnà pẹ́lẹ̀ àwọn ọgbà súnà gbogbo nínú kọ̀ àmìkà lọ́wọ́ yáà ìrẹ̀lẹ́ náà àwọn akẹ́kọ̀ọ́ gbà wọ́n akẹ́kọ̀ọ́ wa ọlọ́wọ́ àti mọ̀sọ̀lá ẹ̀kẹ́rùn-ún ọ̀pọ̀ wọn ni wọ́n kọ́kọ́ kún láti ìtàbí ìṣe hmm. kò sí tó sínú àlùkọ́á ṣe àṣìkáàkù bẹ̀rù ṣe àlùkọ́á ni wọ́n yìí bá sí nígbà tó ṣe láti ní àbáṣe wọn fọ́lẹ̀ sí lórí ìlú yóò tó ayé àwọn fẹ́ta lọ́wọ́ ṣe tẹ̀sí ìkọ́kọ́ lọ́wọ́ kàkà ṣe pé kò sí tó sínú àlùkọ́á kápẹ̀rù káwá kápẹ̀rù tọ́wọ́ àlùkọ́á nǹkan ti pọ̀ ọ̀rọ̀ tó wà ní ọ̀rá nígbà tó sọ̀rọ̀ wá nígbà ìpínlẹ̀ ọmọ ìyá mi nígbà tó wá ní ìdè ìpín tọ́ àwọn àjọ̀rọ̀ àjọ̀rọ̀ àmì rú àti máa da súnà rú torí ẹ̀yà ló súnà ní náà sí àwọn àlà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n náà wọ́n máa àwọn àdùsúnà wọ́n fi pé ìlàdùsúnà ní gbogbo àdíṣẹ́ àfihànsúnà òpè ní ìbàníbà jẹ́ ọ̀rọ̀ ọ̀bádà àdíṣì tọ̀dọ̀ ní tọ́lá tọ̀dọ̀ àpẹẹlọpọ̀ náà ló mìíràn wọ́n bá náà àkókà máa wọn lè dúrí ilé tí ó pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìjọba kéde gbogbo ìlọ́wà rẹ̀ kọ́gbé kéde gbogbo ìlọ́wà rẹ̀ kọ́gbé wọ́n kà sí ló bá ń takò bí

gbogbo àwọn tó dùn wọ́n ẹ̀yà lórí rẹ̀ òun ní ìgbẹ̀ta wọ́n lè ṣe tó wọ́n gbà pé ní kú mẹ́wàá ayé wọn ní dáa tọ́wọ́dé wọ́n bà kéèṣì ọ̀rọ̀ ní tó rẹ̀ ó bẹ̀rẹ̀ fà lè rí ẹ̀dùn àbí wọ́n bẹ̀rẹ̀ fà lè fún pẹ̀lá ọ̀rọ̀ báyìí afẹ́fẹ́ rẹ̀ tó ní kò ìgbìmọ̀ náà máa fẹ́ àṣìwá dákẹ́ ìgbà ọ̀rẹ́ àgbà dákẹ́ nílò lọ́rin wọ́n dákẹ́ nílò ìkó fẹ́rùmbà ẹ̀yìn ẹ̀rùmbà ẹ̀yìn láti túnṣe láti jọ mọ̀ kójú ọ̀nà fún wà ọ̀tọ́ na bá rí rúrú ẹ̀yìn ìyá ìtàwọ̀fẹ́ sọ bí àtàkùn púpọ̀ tó ní àwọn ẹ̀dá máa mú gbogbo àwọn tó ti dàrú nínú ẹ̀sùn wa tó ti dá ìrújú síbẹ̀ tó ti dàrú náà kọ́lá àwọn èèyàn bàbá lọ́sẹ̀ kan lè àdìkátà káàkiri níwọ̀n bá káàkiri ìdí kálukú wọ́n mọ̀ ní pé ìjà fura o ìkan bàjẹ́ o ìkan dàrú o káàkiri sàdúrà fún un náà bá ti dùkú bí àgbòrò ìdílé àkásàdọ̀ kọ́lọ̀wọ̀lá àti tọ́wáyé láti dànù ogun náà ní lórí tọ́wáyé jẹ́ pé fẹ́ lónìí kọ́lọ̀wọ̀lá àti kọ́lọ̀wọ̀lá yọ ó kò wà lókè ìlú wọn ní ọ̀wá tí ó ọmọ pé ẹ̀sìn ẹ̀sìn táwọn mẹ́rin ó ní ṣe pẹ̀lú àtẹ̀lé ẹ̀rí nílẹ̀ ìkìtàbí wọ̀sọ́nà tó sàhí àti nínú sọ́nà àfẹ́lẹ́ àfẹ́ rùdúrù ìlúyà láti kọrìyà ìtàfẹ́ sọ ẹ̀yọ́ ẹ̀yà mi nígbàlẹ̀ lẹ́ni náà ni pé a fẹ́ sàlàyé àwọn ọ̀rọ̀ sọ́dà rú nípasẹ̀ àbá àgbègbè kìí ṣe pé abẹ́ sọ̀rọ̀ wípé ìsìnkọ̀ níyà nígbà tó ti wá tako ẹ̀yà ló súnmọ̀ ẹ̀yẹ́ sí àwọn àfẹ́ máa wá tako wá máa wá ṣe kọmpẹtíṣàn kọmpẹtíṣàn tọ́rọ kúlá ìṣẹ̀rù kí ni kúlá ìṣẹ̀rù lẹ́dínà kùlùhálì yẹ́sẹ̀ olùlẹ́gbẹ̀rẹ̀ àyẹ̀mọ́nà wọ́n lẹ́rìnà lẹ́rẹ̀ àyẹ̀mọ́ ọlọ́wọ́ bá láwọn tí wọ́n kéré tí wọ́n kàdé àwọn tí wọ́n kàdé àwọn ìjọba kanáà ṣe kọ́mpẹtíṣàn náà lọ́wọ́

nínú pé gbogbo jíra ẹ̀sìn àwọn àti ayé ni wípé ibi ká orí tó sọ ibi tó àtẹ́ ṣe rí kò sí àbá àti tó ṣe dára àti kọ́ sọ fún wa pé ìmọ̀lọ́jà ìtura tí mo ṣe yóò ẹ̀ẹ́dì mo sọ ẹ̀bàlù tó dàbà ẹ̀bàlù tó dàbà ẹ̀bàlù tó dàbà mọ̀lọ́jẹ̀ ẹlòmí ọ̀dẹ̀ ẹlòmí fífi ẹlòmí náwà bàbá yẹn mo lè ṣe dára kan àti kọ́kọ́ àmọ̀lọ́jà ipe ìtumọ̀sọ yóò ẹ̀bàlù Bukhari ẹ̀bàlù bóòlù yóò ṣe wá máa sọ pé òun ka ẹ̀ẹ́sì kan fún wa nígbà tá gbà fún òun níbẹ̀ máa tọ́wọ́ náà máa fi fẹ́ àwọn abẹ́ ẹ̀ẹ́sì. ìtàgbó yóò mẹ̀lú pé tíra yìí ṣe tíra kárí ti láyé kí ṣe tíra àwọn ènìyàn náà ó bá ti tíra àwọn ènìyàn náà ní gbogbo àyà lá wọn. ọmọ sẹ́ni ha àyọ́mọ̀ yá ni ìtàgbẹ́yàmọ̀ òun náà ti pé ìdókòwò yìí lùdúdù ìsìnìyà ọ̀rọ̀ ọmọdábẹ́ sọ aṣàdàrí pé ìjọba ìyí tó lórí ẹ̀kọ́ níbẹ̀ a máa yà wá máa dùn sí ká wá tọ́ lè mú àti kan ní London tí máa mo ti pè sáàkì sí lọ́pọ̀lọpọ̀ ọgbà èyí fẹ́ ìròdó àmẹ́dẹ̀ inú ti pọ̀ ju ojú sọ̀rọ̀ kò sí ní mọ́lájọ́ àrẹ̀sùn àwọn tẹ̀mà táwọn ṣe pè lè yàn ó yọ ọmọ pé tọ́sọ̀ òbí bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ wá láì ní bẹ́ẹ̀ rú ẹ̀ àmọ́ àwọn ọmọ fásitì ká máa ṣe

ó sì wà ní bá ní òun àwọn ọ̀kadẹ́lẹ̀ àlẹ́bí náà wọ́n sọ láti ní sáàrùn tó bẹ́ àjẹ́lẹ̀ ní gbọ́nà pé kò ní jẹ́ tuntun àwọn tó wọ́n jẹ́ òun pọ̀lọ́ wọn bá rí wọ́n wọ́n àwọn ọ̀wọ́ ilé ìlú sọ ní ọkọ̀ ẹ̀kẹ́jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́lẹ̀ ṣùgbọ́n àlùmọ́sẹ̀ṣẹ̀kì ó ti wá ti pẹ́ àbáṣẹ́ káàní wọ́n ti sẹ́ káàní nígbàtí àbí tí àìkò ló ti dọ́rọ̀ kálukú ẹ̀yọ́ máa yára ìlú rẹ̀ sí wa kọ́lọ́ bàbá tó lókùn ìmọ̀lá rẹ̀ ètò wọn kọ́ ọkọ̀ rẹpẹtẹ kò tí ì sọ̀rọ̀ sọ́wọ́ gbogbo ìdí sọ́tà tó wáyé wọn pé hey hey kò tí ì sọ̀rọ̀ sọ́tà ọkọ̀ rẹpẹtẹ kò lè sọ́jọ́ bí èkú tọ́wọ́ ní kò mọ̀ sọ́jọ́ tẹ̀ sí lọ́dọọdún tọ́jú tí kò ń ṣe àtìmà lẹ́yìn tí ìgbẹ̀lẹ̀ tí wọ́n ní ọlọ́run láti ní iṣẹ́ ìró nípa ìgbẹ̀lẹ̀ tí wọ́n sọ pé àwọn sàárà pátá kèbèrè ní wọ́n bí wọ́n ṣe wáyé àwọn sàárà pátá òpòlọ́ ní wá wọ́n dúdú sọ àwọn òrẹ́rà nínú fẹ́ àtàrí àwọn tẹ́lá àwọn ṣẹ̀ṣẹ̀ kan wọ́n mọ̀ pé káwọn bá ti dúdú lójúlé àwọn òrẹ́rà káwọn bá lóko jẹ òun ló bá ti sì sọ́kọ̀ wá àdéhùn tá a bá gbà lọ́rẹ̀ rẹ̀ ní wọ́n lè má àdébà mọ́ nígbà wọn ní òkúrọ́ lẹ́gbẹ́ bá àdéhùn yín wá ṣé gbogbo àdéhùn sáwọn òrẹ́rà gbà ṣé àwọn àdéhùn máa táwọn tí wọ́n lọ́wọ́ àdíṣì ìmọ̀ ẹ̀sìn wọn mọ̀ wáyé yóò mọ̀ wáyé dàrú ẹ̀sìn wọn mọ̀ sí kéde ẹ̀má ẹ̀sìn wọn mọ̀ dàrú àwọn táwọn yìí nínú àwọn tí àwọn ọ̀nà ìrú náà tàwà gbígbà àjìníyà gbogbo tó ti fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn wa tí máa lè fi sáàbì àbúrò àníbà àti mọ́ máa wọ́n náà lé tí wọ́n ti sàlàyé fún ayé pé ìtàwọn pẹ̀lú ọ̀dọ̀ àwọn tábì ní o àwọn tábì tábì àti gbogbo àwọn sàhábà ìdíwọ́n náà lẹ́nu sọ nípa ẹ̀sìn nípa ìgbà tó tẹ́lẹ̀ àwọn òṣèṣègùn wọn ní kò ní mẹ́wàá

Máka àti Màdínà lọ sí mú wa, wọ́n kú gbàgbọ́ wa Máka àti sí wa, Máka àti àwọn ọmọ wa ní wa. Tí ó dé táwọn padà sọ́dọ̀ àwọn àwọn Máka ìpínlẹ̀ ní tí àfáà lè ní ìwọ̀ ìṣẹ́ bẹ̀rẹ̀ ni. Dáwọn lè sáré wọn bẹ̀. Ibẹ̀ ni wọn àfáà Máka àti Màdínà ti ń pàdé tí wọ́n fi yẹn lọ́ọ̀rẹ̀ sí kọ̀ọ̀ka. Gbogbo táwọn lè sọ pátá, oyè ọ̀pá táwọn àfáà Máka àti Màdínà sọ̀rọ̀. Sọ́wọ́ àfi ìmọ̀ ọmọ ìfẹ́nu agídí ìgbìlàbáyé

tó bá làtà ìbùkún àwọn tó mùsàkọ̀ fún àwọn tó jáde àwọn tó jáde náà wọ́n kàtẹ́rà gidi ṣé wọ́n lè máa sọ pé ọmọ secondary school àti ẹni tó wà nínú làgbà náà ọ̀rí ẹ̀sùn ló bọ̀rọ̀ hàn ọjọ́ sì lọ ọmọdé rí wọ́n mọ̀ wọ́n nílé ẹ̀ ń gbé ọtókè lọ́sọ̀tọ́ra wọ́n lẹ́kọ̀ọ́ ìtẹ́gì ìtẹ́gì yá àbá àlẹ́gì àbá àjẹjẹ ọ̀rẹ́ fúnra ọjọ́lọ́ bàbá ti ṣe tó ṣe owó àbábọ̀ bàbá tó ṣe tó ṣe tí wọ́n tí wọ́n ṣe yí kò ní àti bọ̀tọ́ dáadáa lẹ́yìn náà gbogbo àwọn àbájá àbá àtàlẹ́ ìmánu àbá àtàjọba lè kéwù wọn àdáwò kan bẹ lára wọn sí ọmọ lè kéwù àwọn òní lọ lè ilẹ̀ òfin ìdáàtò àǹfààní ìkàn yìí báyìí lórí àwọn àlòsùn náà ní kò rí bẹ́ẹ̀ tí ó ìmọ̀lágbára ní alkitabu wa sunna ákàtẹ̀ sí àwọn tó sáájú ákàtẹ̀ sẹ́rù sunna àwọn tó sáájú àwọn àgbẹ́sì wà nílé ẹ̀sìn àwọn tó sáájú tó ní pé àwọn òbílẹ̀ tó wọn àgbọ́n tó wọn àmẹ́mà tó wọn àsúmọ́rọ̀ tó wọn àwọn ẹ̀yẹ ومن الشبهات المنتشرة بين الناس lọ́nà tí gbogbo àbájọ́ wá lé kí ó tọ́mọ́sílìkò ilé ẹ̀yà àwọn ọmọ sèpáàṣì ẹ̀dá àwọn sèpáàṣì wọn náà látẹ́lá àá àpasọ̀wá wọn náà kọ́ lórí òdòdó ọ̀rọ̀ tọ́mọ́ ti gbọ́n kàwọn akọ́kọ́ àwọn àdàrú gbogbo wọn ìmáàmù ni wọ́n mọ́ṣáláṣí wọn ní orí dá abáàgì ilé lọ́sọ wọn kọ́ dà owó wọn gbọ́ bẹ́lá ìwádìí ìmáàmù owó wọn mọ́ṣáláṣí òní nínú pípé sísọ owó ìtòsó òun máa gbọ́ ìyá ẹlọ́rin kàbáwà ní Israel ẹ̀dá kẹsílẹ̀ olórílẹ̀ ní kọlù ẹ̀yílẹ̀ tọrọbá òun ṣe àkọ́bí ní kọ́lọ̀ṣe lẹ́gẹ́ bí àwọn ọmọ tán tẹ̀lá wọn lọ ẹ̀rí dáadáa sọ́sáyé ti jòkó lè ní òun torí wọn nìkan láti lòkó àti torí àwọn èèyàn tí wọ́n fẹ́ torí ibú lórí ọ̀rọ̀ tó ń sọ àti wà àtàwọn àtàwọn náà ẹnìyàn mọ̀ tó ibú nínú gbogbo wa ومن الشبهات المنتشرة بين الناس أثرها الدعاء ويتناقلونها nínú àwọn ìlú tí wọ́n dá lẹ́nà sí wa èyí tí ọlọ́pàá ní sọ́nlẹ̀ alákọ̀ọ́kọ́ ní ìkáàrù afáàlẹ́gbẹ̀ ní kò sí náà sẹ́pọ̀ ọmọ sọ́kùn nínú pàpá ẹkùn mọ̀ ní ọmọ káì tí ó àtàrà ilé مباحث في علوم القرآن مناع القطار كانوا كانوا المودي سترى أما رأوكم جاء الإمام المسجد أما ترى الله يكتب

النسخ ورفع حكم دليل شرعي من دليل آخر وهنا نفجر في أمود أجل قراء سنو قراء ọlọ́run bá tó wá mọ̀ lẹ́jọ́ mi wá ọwọ́ fún pàtàkọ́kọ́ yẹn lè tàfíì kó lè bá fi ṣe ọ̀rọ̀ fún wa wọ́n ní tẹ̀sí kọ́ ẹ̀sìn wọ́n lè bá àwọn ọmọ dáadáa sí wọ́n mọ̀rọ̀ ápì hálì náà wọ́n dáwọ́sí ilẹ̀ náà ọlọ́run bá aláà ọmọ wa ó sì mọ̀ pé ìkan báyìí àlèṣe tàbátẹ́ṣe kàmáì lápàá ìtàkọ́ṣe kéyì tí ọgbẹ́ tàṣe tó lè bá rọrùn ọlọ́run wá kó ní àánú ní kéde tí ọlọ́run bá gbàgbé àbọ́dọ̀pọ̀ nígbà sí ibẹ̀ wọ́n padà sọ mẹ́ka lè fún òfin parí káfí ìdájọ́ kàpàkárí ó wà nílẹ̀ ẹ̀sìn wa àbá ìgbé kò ilẹ̀ ọlọ́run bá ní máa ń náà láàrin ayẹyẹ tí àrùn náà ṣe ha ọlọ́run bá ní àbáfi ayà kalẹ̀ pé ẹ̀fẹ́lẹ́ ilẹ̀ láti ilẹ̀ ìrìnlẹ̀ àwọn ìpínlẹ̀ àwọn amúgbẹ̀wà àti ká mú bí ìtòlò ìjùlọ kámọ́wà alẹ́mọ̀ta alẹ́mọ̀ alákúnléṣẹ́ ìkòrí ọlọ́pàá ní sí ọmọ nígbẹ̀ ọlọ́pàá lágbára ní gbogbo nǹkan sókè bá fara ayàwó ọmọsí ọ̀dájú mẹ́rin pé ayàlá àmàlẹ̀ gbogbo àfáàmọ́kà àti nàìjíríà ayàtọ̀wọ̀mọ́wà náà إذا الناصر والمصير قوة القرآن ربنا وإذا بدلنا آية وإذا بدلنا آية مكان آية ربنا يبني أم آية أم وقوف أو آية من رقوله والله أعلم بما ينزل الرب ما تخلق بالكلي هو ما شيخ قالوا تركعوا كبير يوم ينزل إنما أنت مختار إذن إلى النبي أه وقرانيا ọlọ́wọ̀n bàrà ní kan ṣe ní ìwò tó yá kò ní ọlọ́wọ̀n bàrà ní kan wọ́n ṣe má ara ìrọ̀rùn pa bàrà àkàrà ohun dáadáadáwọn ọlọ́wọ̀n láwọn bèèrè ọmọ ìrìn ọlọ́wọ̀n bàrà àwọn sọ méjì ìdíkalẹ̀ sọ́tù náà àyà wọn ogun ọ̀nẹ́sùkú làrẹ̀kùn ti afárí kápa ìdájọ́ kàrẹ táwọn ìlú rọ́pò rẹ̀ kò sí nínú ọ̀rọ̀ gbàgbọ́ ọlọ́run bẹ̀ ń kò sí má ìgbọ́lọ́run kan tó wáyé sí láti kò sí ní ọ̀rọ̀ gbàgbọ́ kò lágbára ọlọ́pàá àtẹ́sọ́nà ọ̀tà ádá ó yẹ ó ní òun òun ọ̀dọ̀ òun òun dá gbogbo orúgbẹ̀ kó tó wọ́n lọ́wọ́ òun kún jẹ́rẹ̀ mọ́ bẹ́ẹ̀ fi àkà fi àwádìí wọn àwárí ẹ̀ṣẹ́ ẹ̀mọ́sẹ̀mọ́ nínú ọ̀rọ̀ fífẹ̀ nínú ọ̀rọ̀ àṣẹ ẹ̀ṣẹ́ ẹ̀mọ́sẹ̀mọ́ ibẹ̀ ní àmẹ́kùwà ọlọ́run ẹ̀ṣẹ́ ìgbà tó wá tó ní ìrìnàṣẹ́mọ́ ìgbà tó ní kútù náà ní ìpàdé àti gbogbo bó ti sọ fún ilé kẹwàá kẹwàá lọ ìfẹ́ ẹ̀yọ kan fàlàní wà tó lóòwò nítorí ìfẹ́ máa ti kiri ẹ̀ẹ́ máa wà lọ èyí nà láti ká tó kí fún àṣà yóò máa rẹ̀ ayé lé sí ìdáàkì yára ọ̀pọ̀ pàtàkì ọlọ́pàá rẹ̀ ọ̀pọ̀ ti pàtàkì ẹgbẹ̀rún láti ẹgbẹ̀rún sẹ́lẹ̀ àdánilẹ́gbẹ̀rún sí bẹ́ẹ̀rún lọ́pẹ̀ ìgbọ̀ ya ìgbọ̀ ayé àfàlà ìgbẹ̀rún láti ọmọ ọdún sí

قال قال قال إنه جهاد 哎妈呀，你你干什么？吃火山那我没有，你看我看到吃那火山是，哎那很厉害，俺那也没看到。الله باش من قال القرآن الله باش والذين يتوفرون منكم الله باش من الله كما كل عليهم لكم وإذا يوم أزواجا توافعوا يهود شيئي وصية لأزواجهم مطاعا إلى الحول مطاعا إلى الحول غير إخراج ọlọ́wọ́n bá ní àwọn ẹ̀rọ tó ń fi ilẹ̀ yìí wọ́n sàṣọ́lẹ̀ fún wọn ibi táwọn bá kú kó súnkú ọkú àbí ìkú kó wọlé òkú ó sì rí ìjàmá kó wọ́n wọlé òkú kó wọ́n sókú ilẹ̀ haúlì wọn bẹ́ẹ̀ haúl ọdún kan tí mo sì gbọ́dọ̀ lé wọn jáde sọ́kì ìfà fara ayà tó pọ̀ sí ọdún kan ní ayà yìí ká fi ṣe owó alhaúl haúlá káàmì ọlọ́pàá wọ́n pẹ̀lú ilé ìdárọwà ayà àgbọ́wà lẹ́yìn ọlọ́pàá tó sọ̀kalẹ̀ ọlọ́pàá ní wọ́n lẹ́yìn ayúwọ́ fọ́gbà mẹ́kù wọ́lẹ́dárù náà ló wá já ọlọ́pàá ọkùnrin tó wọ́n ti kú nínú yìí tí wọ́n ti pàwọn ìyàwó sílẹ̀ yàtọ̀rọ̀ bọ́ọ̀sù káwọn ìyàwó náà tó wọ́n gbélé lùkú bí a tó ti rí nà fún ara wọn náà nìyàn àti aṣọ orin wọ wọn lọ

lọ́sùn sọ pé kò sí ààyè nínú koran tó ń sọ kalẹ̀ kò sí ìwọ̀sọ́ kan tó ta koran wọn nínú tó ń sọ kalẹ̀ bá nìyẹn nígbà lọ́wọ́ ayé láyé yẹn wa kí ni ilé ìjọba máa gbé lọ́wọ́ ibi àbá ìwé kí àwọn fámìlì tó àkọ́mọ wá ṣe tó gbé méjì àwọn kọ́ ní nínú àwọn àdá sí pé ìmọ̀kan bẹ tí wọ́n pè ní àìnáàbẹ̀ wọ́n ìmọ̀ tó nínú ìmọ̀ta àti ìmọ̀tòrá kòrá ní ìlú ìmọ̀lẹ́ mímọ̀ jẹ́ ìyàn ọmọ èwo ni wọ́n parẹ́ èwo ni ọgbà kan rẹ̀ èwo làwọn tó sì èwo làwọn tí yóò tóbi láti láyé àtàwọn èwo làtò olóògbẹ́ni àti lọ́wọ́ adẹ́kùn ìyẹn òní lásẹ́kà lèmọ̀sókà òun ló pa tàlákọ̀ọ́kọ́ rẹ̀ òun ló pa tọmọ́tọ́kà rẹ̀ oṣù mẹ́rin àti mẹ́wàá ló pa tọmọ́tọ́kà rẹ̀ ni wọ́n èyí tí wọ́n mọ́ ní bàkọ́rù tìláwà wọ̀n lẹ́sùpọ̀ ìfọ́ kíkà rẹ̀ wà lọ́pàá ó wà bẹ́ẹ̀ dára wọ́n bá sí náà wọ́n bá ń bẹ́ ọlọ́run kan wọ́n bá ń bẹ́ àmọ́ wọ́n fi àkókò ìdájọ́ rẹ̀ wọ́n ti gbé kó ọkàn wà ń bẹ́ wọ́n ti fi ayé àlóṣù mẹ́rin àti ọmọ ìwọ̀n ti fi pa ọlọ́run kan rẹ̀ tọ́wọ́ alẹ́ òsínà sọ̀rọ̀ ìmọ̀sùn bóòlù ti tún lè fáyé ilé ọlọ́pàá tẹ̀sí rẹ̀ àkàrídé ìdílé kan fẹ́ pàkíyèsí àpáṣẹ pé tó bá ti fẹ́ tapò kò ní fara balẹ̀ ọkọ̀ gbé fóònù àbí láptọ̀pù ẹ̀kọ́ máa gbọ́kù lọ tó bá ti wá àwọn àkàntẹ́mì tó wáyé orílẹ̀ kò ní gbọ́ta alákọ̀ọ́kọ́ kò ní gbọ́ta àwọn ẹlẹ́ẹ̀kì tí ó ti wá mọ̀ pé ìwúgbẹ́ ní olódó àyíkẹ́ nínú tí àtàwọn ẹ̀kọ́ sí ní ayé pé ọlọ́wọ̀ sí ní pẹ̀lú tí àtàwọn ẹ̀kọ́ sí ayé pé àwọ́bákìrì ó lé kèfèrí ní àwọn tí a mẹ́bẹ̀rẹ̀ mẹ́tẹ́rẹ̀ wọ́n ló mọ́rù kèfèrí ní òtùmọ́rù kèfèrí ní tí àná ní lágbọ́wà lọ́wọ́ ti kọ́ kí wọ́n ló lè kàyẹ Ọlọ́pàá ni gbogbo àwọn obìnrin tí wọ́n ti sìnà ní ìsẹ̀sára ikú

أو يجعل الله لهم سبيلا أبيكم هم في المدى اليوم يبعثوك ورد إليه أما كما تفهم كما أما تفهم من ذلك آية في آية في السين أيوم آيات من السماء أنا الوالد عني أنا بني أيضا ملوك من يقول عني أيضا ملوك من يقول جعل الله لهم سبيلا ọlọ́pùpù àbáyọwá fáwọn obìnrin tí ó ní ká máa sì máa ń gbé tó fi kún fún bájẹ̀ sínáwó àbáyọ tó lọ́wọ́ ní pé àtẹ́yí tó ń tẹ́yí bí ẹjọ́ bá jẹ́ abílẹ́kọ àmì ìgbélọ́wọ́ àbójúléyàwó wọ̀n díkú díkú àbáwọn tó bá jẹ́ ọmọdé sọmọdé ọ̀dọ́ àti ọmọdé àtẹ́yí bú ìjájú ní à ẹni tó bá jẹ́ abílẹ́kọ pé ánàlẹ́gbọ̀gbọ̀n wọ́rọ́ يزيد مئة يزيد مئة ومنتي أنا لك أظن ونقل سنة على يكون من حرمية بدخة وقبا تسمالي قومي أنا كما لو لدينا لا يدوك نسبة قدواتك وقالي إذا بضع صلوص النار إذا بضع لما لتنسي نوتا أو أقول يوم إذا قبل تعمل لي أعداء صلوص النار àtúbọ̀ ti rọ́jì ìjọba dábẹ́rẹ́dáre bí òun náà ní ọlọ́run tí wọ́n ti wọ́n mọ́lé tí bí ó fi kún sí mọ́lé yíò padà wáyé ọlọ́run tó wá ní ọ̀záàlì ájú ọ̀záàlì ọlọ́run wá ní gbogbo àwọn tó wá ti ṣe sínà lọ́kùnrin lóbẹ̀ sáàlì ìdókó dáwà rí nínú ọmọ mẹ́ta ṣẹ́ríà ẹ máa nà wọ́n lẹ́gbẹ̀ ọgbọ́n ṣọ́tù náà ayẹ̀lẹ́ kejì ọparẹ́ ó fúyẹ́ sí ìdí ní ọwà ilẹ̀-ẹ̀lẹ̀ ààrẹ àìrí ìtẹ́mọ̀kà lọ́dún náà yìí wọ́n ń dá lérí àwọn tí ó ti márì àwọn tó ti márì àdẹ́lùwà ilẹ̀ kò má wọn òkúta ìdánilẹ̀ yẹn òun ni ọ jẹ́ ọdẹ́ náà sẹ́kà òun ló pa ìdájọ́ tiwọn rẹ̀ ìgbẹ́kásí wọn máa lé gbogbo wọn wọ́n ní káàkiri máa lé lóbìnrin àbí wọ́n wọ́n bí àyà jí àbí tó ti máa rẹ̀ dédé tó máa rí àyà wọ́n wá àyà yẹ ọwá tuntun wá tó gbogbo obìnrin tí ṣọ̀bátì máa rí ẹgbà láti kí ẹgbà lánà báyìí náà wọ́n náà àdísì yẹ orí pípẹ́ àdínábì kó ṣe ẹ̀dùkò mọ́ àwọn márùn-ún yàwó jí méjì lálẹ́

sọ́ọ̀tì lè sáyà àdìsí ìdí tí wọ́n lè wọ́n lọ́wọ́ sí ìṣìnà káàmà tí wọ́n lè káàmà fún lọ́pì wọn tó sáàkì padà lọ́wọ́ tó jáde ilé ayé anábì olóma ẹ̀sìn nínú sí náà sọ̀rọ̀ náà sọ nígbà wọn kà áyà kàǹkà wọ́n kà kàǹkà lè bímọ wọ́n ti yà tí wọ́n ṣe dáa ní sáàkùn bàṣẹ ṣe yé fún alẹ́ yẹn tẹ̀lé àtẹnú kún fún ṣe yé àmì kún fún náà nígbà tó ti hàtẹ́ ẹ̀tọ́wọ́ fún àwọn ìmọ̀ owó àdúgbò kàrí mọ̀ lọ́dá ìpínlẹ̀ tí ọlọ́pàá kára pé ipò tó wá dùn àná hmm. ara ìyọ́ dàgbà ló ipò tí wọ́n máa ní wò mọ̀ tó ṣe kí tó wọ́n ní lọ́pàá wá láti ṣe báwọn ènìyàn ní ọ̀rẹ́ ọmọ padà já làwọn ní àbá ẹ̀tẹ̀síwájú ẹ̀yẹ má ṣe ìpò lọ́dọ́dún ẹ̀tẹ̀síwájú àtúnnàtò bẹ̀rẹ̀ lọ́dọ̀ tẹ̀ṣẹ́ ìsìlámì ẹ̀yẹ ma yá ni súnnà tó yá wà pé àlẹ́sàtàlá ó lẹ̀kù márùn-ún ìyàwó ní méjì wọ́n pè kan ní àṣọ́ ìbátùn àti arábìnrin kan ní ẹnìkan lọ́wọ́

wọ́n pè kára ìgbàlèríyà wọ́n wá bá lórí olóhun lórí ìṣìná pé alẹ́bìnrin padà lọ ó tún padà rí olóhun ti ní ma alẹ́bìnrin fún padà wá wọ́n padà lẹ̀ náà lókò máa ẹ̀ wọ́n lẹ̀ lókò jà ẹ̀dá pẹ̀lú ìyàwó ní méjì wọ́n ti mẹ́lẹ̀ wọ́n ti máa ọ wà lọ́jọ́ àwọn àbá síra síra ti wáyé náà kí ni wá ní kájẹ́ máa bí ní kọ nínú ẹ̀sìn àwọn àmàlẹ́ ìṣàlẹ̀

abílẹ̀kọ nínú Kùrán nígbà ẹgbẹ́ ìlú sínú Kùrán yẹ anábì ò lè máa sọ pé ká máa lẹ̀kù kọ́lọ̀ ọmọ sọ ṣe ọlọ́run gbọ́dọ̀ àdẹ́dẹ̀rẹ̀ àdẹ́dẹ̀ ẹ̀sìn wa wọ́n dá sí méjì ìdájú wà ní kòrá ìdájú súnmọ́ ìdájú tó gbogbo lọ́wọ́ yẹn wọ́n wà nínú súnmọ́ yóò bá ní agbára rẹ̀ àwọn Yorùbá tí yóò bá ti ń gbà pé abẹ́kọ̀ tí máa ń yàwó ẹni lálẹ́ ọ̀yẹ̀ kókó ni wọ́n fi máa ní mágùn ọ̀lẹ́ mágùn ìgbìmọ̀ pàdé yóò bá gbẹ̀ẹ́ wọ́n fún ọmọ ọmọ ọlọ́mọ ẹ̀kọ́ kú nínú ṣẹ̀rí àyíká ẹ̀fẹ́ máa dẹ̀gẹ́ láì sí náà wòye ni ẹ̀ mọ̀gbọ́lọ́ ní ìwòye nípa àwọn ẹ̀lẹ́rù ọmọ àdẹ̀bájú wọ́n wá gbé sábẹ́ pé ìsìláàmù lè tó bá wọn àwọn arìsúnà ni wọ́n mú lè lọ́dẹ̀ kásílà dada ìmọ̀ àwọn alámi ilẹ̀ lókò lásìkò rẹ̀ ẹ̀lúrí ìfàtí dáwọ́ ní ìṣẹ̀ náà sí ìbá jẹ́ pé ó rò pé tóun ṣe tí ṣẹ̀rẹ́ àpapọ̀ ọfẹ́ káwọn ọmọ ṣe bàjẹ́ kí ló dẹ́jà yìí ṣọwọ́ àti gúúsì náà dá lókọ̀ dá kọ́ wọn lé kí wà tàbá kama bára wọn ẹ̀rí ẹ̀sọ́ tẹ̀sùn máa fi ń sẹ̀rẹ̀ mọ̀ lè kí wà tàbá táàbá àtàwọn ọmọ lè kí ó máa dà tó bẹ̀rẹ̀ tó lè kí àbá àtàwọn ọmọ lè kí wọ́n máa jà ẹni máa yàmì ní ẹ̀sùn wa ẹwà ní òṣì nínú alkùnrin nínú ọ̀dẹ́kẹ́ ìgbàgbọ́ ẹ̀dàkà àìmọye tí ń bẹ nínú ẹ̀sìn wa tí ààrí nínú kùnrin tàbí gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́nà wáyé ẹ̀sọ́wọ́ fún ìgbẹ́ plastic ọlọ́mà ní ẹ̀sìn tàwáfù wọ́n wá dé ìgbẹ́ tàwáfù mẹ́rin lọ́sùn سبب أحواتنا في مجي المعنين صنع الوجه فبعد ما يوعى الله كان إن صفا والمروة من شعير الله إذن من حج البيت أو اعتمر فلا جناع عليه ما فلا جناع عليه أن يتوقع أن يتوقف به معه أنا أقول لي إيش التوقع إيه يعني لو صفات المروة ما بقول الله من المريان يعني أكمل عليه حديث بلوة أجناء حديث حديث وعلي بلوة مرة مرة مرة ọlọ́ọ̀bà náà ó sàlàyé mọ́ wa wípé àfẹ́ ọlọ́ọ̀wà tí ó sọ ẹ máa tẹ̀lé ẹ̀tẹ̀lé àmàlì kúrò mọ̀ kàtọ́ ìwé ọ̀dọ̀ ó ní obìnrin nígbà rẹ̀ nígbà tó wọ àwọn oníṣìnà tí wọ́n ti ṣìnà ó ní ìnàlá àbáta Muhammad sallallahu alaihi wasallam al-haqq ó ní ọlọ́run wájú àlẹ́ ìdè pẹ̀lú òdodo wa anzala alayhi kitab ọlọ́run sọ́tẹ́ àkàlẹ́fà náà فكان مما أنزل الله آية الرجل nínú tó wọ́n lọ́pọ̀ tàbí òun náà ni ààyà tí ẹ máa jẹ àwọn abílẹ́kọ̀ ẹ máa lẹ̀ wọ́n ní òkú fọ́bàrọ̀ aláha àwọ́ta wọ́n àtàláha àwọ́gbóyé ọwọ́ àìláha àwọ́gbìmọ̀ ń pàyẹ̀ rọ́dà bàbà tó mú láàrín sọ́dọ̀lọ́rọ̀ sọ́dọ̀ anábílẹ̀ kùmáwé ni ó lójú ayé rẹ̀ ọ̀rọ̀jọ́ náà bàdà àwọn àti ilẹ̀ kùmáwé lẹ́yìn ànábì fa àṣà ẹ̀rọ wọn bà mí ìfọ́lá olùwàlọ́ àwọn èèyàn a ní ẹ̀kùn àkọ́ èèyàn kẹ́nìkan àwọn èèyàn pẹ̀lú bà ní kẹ́nìkan fún ìyàwó bàkàdà olùwàlọ́ olùwàlọ́ gbọ́ra máa nẹ́bí ayé tàbí àwọn orí ayé alẹ́kùn síkì pakistan nínú àtàrà ọmọ ọ̀tàtọ̀ sọ̀rọ̀ pé ànábì kan ọlọ́wọ́ tó fẹ́rẹ̀ kan láìpẹ́ tó ń jẹ́ ànábì lẹ́yìn ó kó wọn lọ́wọ́ dáná èyí tó tẹ̀lé sí ní fáwọn ọmọdé àpé ọmọ ìpòlá ń ṣe ànábì oníkàní kan wá ní àwọn òdínú tó rọrọ ọ̀yọ̀ tó lò ní tẹ́lẹ̀ ìparí ìgbà kẹwàájọ ọ̀nà ìrìnlẹ̀ kẹmáṣe àzọ́lá àwọn akọ́nà sọ́tàlẹ̀ wọ̀n lọ́jọ́ mọ̀ pé kìkà bí láì ha olóòrùn ní wọ́n lọ́jọ́ ọlọ́wọ́ alámọ̀sára ẹ̀tọ́ bá fẹ́sì الزنا إذا أوصنا من الرجال والنساء فهو ذلك ويكون حدوده إذا قامت بيننا أو الإكرار tí ẹ̀rí bá ti wà pé wọ́n ká wọn lóòótọ́ àbáwọn ọmọ wa sọ pé àwọn ṣe kíni àwọn ṣe wọ́n lè lọ́nà kù ẹ má pè òsì náà sí wọn àlẹ́ ṣe àwọn àti lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tó wọ́n sọ kalẹ̀ lọ́wọ́ mi bọ̀kari mọ́ bọ̀kari ló gbọ́ ọwọ́n àdéhìí six thousand four hundred forty two mọ́ bọ́sí ọwọ́n àdéhìí one thousand six hundred ninety one Buhari àwọn ọ̀dọ̀ Buhari lọ Buhari àti gbọ̀gbọ́n gbọ́lárúwáwá Buhari gbọ́lárúwá lọ́wọ́ ó sì máa kí ẹni wà ó tẹ́lá ìlú sí falẹ̀ ọ̀sá àbá àtàní àwọn يدخل تلاوة آية آية الرجل آية كلمة وقارئ وقارئ فوق هو الأجر أنا الواشي إما أن تشيء الحمد لله ما لم تشيء كتب الناس طبعا يوصلنا بأرغب منه القرآن àní ìsókè nọ́mbà àwọn jẹ́ inú sọ́rọ̀ lọ́wọ́ tó bá ti wá tó sọ ọ́nà kí lọ ilé ìgbàgbé ìjọba ní ṣe ìsókè ọ̀wọ̀ tọ́lọ́wọ̀n ní bá tó kábọ̀ òjì ẹgbẹ́ ọ̀rẹ́ àmì ẹ̀sùn wa kò jẹ́ fífún àkọọ́lẹ̀ àbíká ní ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n kọọ́lẹ̀ táwọn ọ̀rẹ́ dáńtì kọọ́lẹ̀ wọ́n ní torí táwọn fi sọ pé kò ṣe náà fọ̀ wọ́n sókò náà ní pé ànànáfà yẹ́ tẹ̀lẹ̀dínú àwọn ẹ̀wú ní wọ́n ti sẹ́bá yọ́ wà ìgbìmọ̀ ẹni pé ìsẹ́lẹ̀ tó rí padà ajẹ́ tí ọlọ́run bọ̀ ọmọ yìí tó fẹ́ sọ fẹ́lẹ̀ nígbà tó wá padà wá kílẹ̀ àṣì lọ́tọ̀ wà mú lájọ́ fi wọn tààdùn náà ọ̀dáyé ọlọ́run wá kọjá rẹ̀ fọlọ́ ọlọ́run máa tó bẹ́ẹ̀ náà ọkọ̀ fún mú ìtòlé kó lè máa já sí ọmọ fún wa nígbàtí ayẹ ọdún sọ̀kàlẹ̀ kó ní sọ̀kàlẹ̀ àǹfààní wọn bẹ̀ fún ẹni látàkà sọ̀rọ̀ wọn kò sọ̀kà ẹgbà tí wọ́n lè ràìmọ́ lọ lẹ́tún nígbà ayẹ ẹ̀kẹta ilé tí ó ṣe ó kó lè wọlé mẹ́rin ó ní ẹ̀mọ̀ ìkọmọ̀ wọlé mẹ́rin wọlé àwọn sọ́wọ́ àdìláàmù ní ìdùnnú àwọn ìṣe wọ́n jí tẹ́lẹ̀ gbogbo kẹ́lẹ̀ kan kan mọ́ mọ̀tímọ̀ àti ẹ̀fẹ́ kírùn àtẹ̀fẹ́ kírùn àwọn àgbà tó kọ́kọ́ sórí ìtumẹ̀ ní títẹ̀ àwọn àbáwà kan àwọn tí wọ́n tí wọ́n lè kòtò wọ́n fi wọ́n kọ̀ sí ẹ̀ ìfẹ́ wọ́n ní àrẹ̀ṣọ́ pẹ̀lú wọn wọ́n rírà táwọn ẹ̀mí àmì kò sí tó bá kù jẹ́ wọ́n sì mọ́ lọ inú ọ̀pọ̀ àwọn ayẹyẹ kẹta wa ọlọ́pẹ̀ parẹ́ làbó ìdára tí ó fi máa fún wa pé sí ìfẹ́ mọ́ kẹ̀mí wọn lábẹ́lẹ̀ náà ìgbà tó sọ́lọ́ kọ̀ láì pé àtàlẹ́lẹ́ lọ sí ọlọ́pọ̀ sọ́lọ́ àìlànà ìfẹ́ ẹ̀ṣẹ́ wà ń bẹ̀ àǹfààní sí ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ rù

kìí sáàmì ní ẹ̀lọ́ká ẹlùmí ẹlùmí ìtàbù ọgbẹ́sì ẹlùmí ọlọ ọlọ bó ṣe lọ lẹ́lú dé fẹ́lẹ̀ ìjọba lọ́tọ̀ ìjọba òmìnirí ìmìnà kàtà jọ lọ́tọ̀ láyé ìgbẹ̀rẹ̀ ẹjọba yìí òun bọ́nú kan tàbí sọ́lù ní àwájú wà ní ìdáàrẹ̀ máa èyí tẹ́ sí ìwá ìgbẹ̀ bá ọdá ọgbọ̀n láti kíkà sí wọ́n rò pé á lè fún àwọn ọgbọ̀n láti ní àkójọ tó ní àwọn ọ̀sẹ̀ aṣọ pàtàkì ní ẹ̀yẹ́ dà wọ́n wá sẹ́sì kí èsì lọ́rin ibi tí wọ́n ti ṣe lọ́rin lẹ́sì ẹ̀sì Islam ti ní ẹ̀sì kéde

torí káàbà ní ìlú ìwà wá ní àdá ṣúrọ́kùn náà ayé ẹlẹ́ẹ̀kejì nínú tafsir ibùn kathir tafsir ibùn kathir àwọn náà nílé náà mọ̀ mọ̀ wọ́ní bẹ́yà mọ̀ wúra dáa ní ọwọ́ lé afá yìí sí àwọn tí láti ní ẹgbẹ́ pẹ̀lú pẹ̀lú àwọn ilé súnmọ́ àwọn tó súnmọ́ akọ́súnmọ́ àwọn tó àwọn tó tó gbé ìyàn lẹ́bí volume 3 ìdíyẹ́lẹ́ ẹ̀ka àdìmọ̀jẹ́lẹ̀ ìsáàrí short of law page 349 ọba ní arábìnrin arákùnrin kan ọwá fẹjọ́ arákùnrin kan sọ àmẹ́bí pé arákùnrin wáyà ọmọ lásìkò lọ́sà náà lọ láti rí tán gbọ́rọ̀ wáyé báyìí ní sọ̀rọ̀ láwọn sọ́lá الذي من والذي نفسي بيدي وفيديكين من عند الله وعلا لأقول لأن بينكم وبين كتاب الله إيه وعن ذلك الله يميني فلو ترى الله فلو ترى الله في كتاب الله لا يميني الذي من وعلا بنيك جلد البدع ọmọ rẹ̀ tó bá rìn àdájọ́ ohun èsì márì àáfọ̀ ní ẹgbàríọ̀ ẹgbàgbọ́n bọ́tẹ̀ ní wà á lè tó وهم لأمير لا أنا الذي هو أنيس أبي أمير الذي بيع بذلة لرجل لرجل فبالبراهمه من أسلم لرجل من أسلم إنه مقام من أسلم فقد الربا فإن اعترف أقرأه يتشوف النسي والنقام إنه مقام من أسلم إيه. الذي وأني فإن اعترف فرجمها

wọ́n máa lọ lè wo tẹlifọ́mù tó máa tó òní sọ lẹ́yìn náà òní fún ìrọ̀rọ̀ sẹ́yìn lẹ́yìn ni wọ́n ti gbọ́n àbúrò fọ́kùnrin wọ́n ní pẹ́tẹ́lẹ̀ sì bá ní sọ wáyé káyọ́rì ẹ̀hẹ́ tẹ̀sọ́ ní ìwọ̀n tẹ̀sẹ̀ ọ̀sọ́mọdé ní wọ́n tí ò ní láwọn ọ̀sọ́wọ́ ní pẹ́lẹ́ ẹwà àwọn àgbàlagbà tó ti tún lọ sí ẹgbẹ́ bàbá bá lè nìyàn tó wọ́n tẹ́sí tẹ̀sí ráwẹ̀ tí wọ́n ní kíláà ìpínlẹ̀ ìlànàṣọ́ wọ́n bá ìtọ́lá àwọn bá lọ́wọ́ ìwà ìpínlẹ̀ tí a ti máa ń nínú àwọn tó a ti máa ń lọ ilé ẹ̀kan owó tí jẹ́ ìkàlọ́ ní bàbá lẹ́bí kalẹ̀ látara ìfẹ́ náà ó sì ẹgbẹ́ àti gbogbo ìmọ̀ alùpùpù lọ́nà àtẹ̀lé àkàrà ẹ̀yẹ̀kọ́ tó rí bẹ̀rẹ̀ àbí kò sí

لأن الناسخ والمنسوخ سبيلي هو من الناس السماعي هو هذا كان بحر إذا لم تعرف قلت ميجي ألي خلقا إن كان الصلاة أبي بكر الصديق رضي الله عنه للنبي صلى الله عليه وسلم لا أول شيء أفعل من جيد المصر في مباراة الدور في مباراة الدور ليس بعيد من رمضان في رمضان رمضان حرمتان إيه؟ عيد عيد أيام الدور إن الله سبحانه وتعالى كنت ذلك معروف wọ́n wá dẹ̀kùn sórí YouTube ẹwọ tí ẹ̀sìn ní adé nínú àwọn ìlú tí wọ́n kó kalẹ̀ òun náà ẹgbẹ́ àbúkọ́ sí dé ìfẹ́ lọ́la àmọ́ lẹ́kẹ̀ẹ́kùn fẹ̀rẹ̀láàrí máa lọ sí ìsọ̀rọ̀ àrùsùn òun kọ́ wà nínú gáàrù fáwọ̀ òkùnkùn tí wọ́n sá sí nígbà tí wọ́n lọ sí Madina tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí a bá lè sọ yìí àwọn ṣẹ́ tí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí tí wọ́n ṣe muslim àwọn tí àtàwé wọ́n ní Abubakar Siddiq kèfèrí Umar kèfèrí Uthman kèfèrí Ali nìkan muslim àti Salman Farisi àti al-Nabdad gbogbo àwọn sàárà fún tó kù lẹ́yìn àwọn mẹ́ta àtàbọ̀lẹ̀ kèfèrí gbogbo wọn wọ́n sì tó lérí ẹ̀ lọ́rọ̀ wọn lọ́dọ̀ tí wọn ẹ̀rí wá dà wọn kò sẹ́rí náà àwọn bèèrè rẹ̀ aláṣánú wa tọ́ ìlú gbogbo rẹ̀ ọlọ́dún ilé gbogbo ní ọwọ́ ìlàgbọ́n ọlọ́ nínú àwọn àkọọ́lẹ̀ táwọn ṣe àyíwá kọkàlẹ̀ torí àwọn kò ìlàgbọ́ sí ìgbà wọ́n ní ó ti dàbá fáyé ìgbé alìgbà ni àlẹ́lẹ́ ìkọjà rípa àìsí wà ní àwọn tí wọ́n ti rí àkùn Abubakar pé ọ̀rọ̀ tó ṣe àyípa wọ́n náà nígbàtí ìyàmẹ́ nígbà tó wà láì àgbélé kan ní àwọn ìyàwó tí wọ́n lè fi àbúláàbù sábà ni wọ́n lè fi lọ́rẹ̀ sáàrin àwọn sàlábà nígbàtà náà lọ́ta òní wọ́n pè tó sọ́dọ̀ ayé títí tó ti dá ìròrí ìròrí burúkú yẹn sáàrin ẹwà ní Abubakar tàwí lọ́dọ̀ wọn kẹfẹ́ yìí wọ́n wọ́n wá fi mọ̀ pé ẹgbẹ́ wà lọ́bẹ̀rẹ̀ rí

tí wọ́n nígbà tí wọ́n lè dìde gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún yẹn wọ́n láǹfààní láti ṣe kíni láti fẹ́ yẹ àwọn àdìsún wọn nígbà wọn àwọn nígbà pé àbúgbàkiri ni ọwọ́ pẹ̀lú àdáyé ìmáàmù gbólókèké ọlọ́pàákiri ìmáàmù kọgbárí ọlọ́pàákiri ìmáàmù ṣọ̀kání ọlọ́pàákiri àlẹ́mọ́ọ̀lù bájọ́ ọlọ́pàákiri àlẹ́mọ́ọ̀lù kótóbi ọlọ́pàákiri ẹ̀sùn tààdì ọba tààdì àbá àwọn ọba ọba ọlọ́gbọ́kiri jàlálé ọlọ́gbọ́kiri ṣe àgbàbà àgbègbè nìkan wọ́n ní ìṣe àgbàbàkì ìmọ̀ tó ń kà yẹ bàbá rẹ̀ sọ́rọ̀ ìtọ́wà nínú àkọọ́lẹ̀ tí a táwà náà nígbàtàwà nílùú bàbá rẹ̀ onáàlẹ́gbẹ̀ àgbàbàkì ni bàbá sọ́rọ̀ wà nínú dáàbò fáwọn pẹ̀lú ànábì ẹgbẹ́ ọ̀rọ̀ tí ń pa nílẹ́kùn tí bàbá ẹ̀nà kọ́lé báyìí kí ní sí máa wó ó sì tó sì tó lé èdè àgbàdo máa wó náà ọlọ́pàá bí wọ́n pẹ̀lú rẹ̀ àfáà gbogbo ibi báyìí ìmọ́lẹ̀ àgbàgbà ọlọ́run tó lọ́wọ́ àwọn àkàṣílẹ̀ ọlọ́pàá sọ yáwó sí wọn ọlọ́pàá sí tó lè pamọ́ ìṣòkò bọ̀ ẹ̀sọ́ òṣì tó lọ́wọ́ bẹ̀rẹ̀ àpọ̀ ọjà àkókò ìṣẹ̀mọ́ àwọn kèèkè súnmọ́ òkú náà fẹ́lẹ̀ ẹ̀yọ́ ayá ẹ̀yẹ́ ẹ̀sùn wa tẹ̀sùn tí mo kẹfì èyí mọ́ ta nínú ilé ìfúnfẹ́ ẹ̀mú ẹ̀sùn mọ́ tọ́lẹ́ àwọn ni mọ́ àwọn ni ilé ìfẹ̀sùn nínú kẹfì ibi ẹlẹ́ẹ̀kejì wọ́n wà náà wọ́n tún ayé ayélájẹ́ ìṣòro wà tó gbà sọ́rọ̀ òlúwà òní ọlọ́run ní tẹ́gbà mọ̀ sí ẹgbẹ́ ìrànlẹ́ lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ tẹ́gbà ràn lọ́wọ́ ìrànlọ́run lọ́wọ́ afẹ́jọ́ lẹ́sìn ẹ̀kọ́ lọ́sà ní ẹ̀mẹ́ àwọn méjèèjì wọ́n wà nínú gáà gáàrù tọ́ nínú kòtò tọ́wọ̀ eré ẹ̀kọ́ ìwé sọ ayé nìyí nígbà tí alábẹ̀ sọ fún ọ̀rẹ́ rẹ̀ sọ níbi yìí sẹ́yìn ní gbogbo àwọn afọ́ tẹ̀ sí wọ́n dáwọn ẹni eré tí wọ́n fi kọjá wọ́n ní àdúgbò ṣe. ìwọ̀n náà fún wọn níbo rẹ̀ láti àzá wọ́n bẹ̀rù inú ìgbà àná ọlọ́run bẹ̀ pẹ̀lú wa fa'anzal Allah ẹ̀mí àdínábì nígbà àtàrí ti balẹ̀ àlàfáàfin náà ti balẹ̀ sóòtù àtọ́gbá ayàlàfọ́ ti lọ́wà tó ilé tí wọ́n lọ nígbé bàbá inú kẹsí ọgọ́rọ̀ ó kéèké táwọn ti lọ́nà sókè lọ táwọn ti lọ wọ́n ni ayé àmàlì hijira wọ́n tọ̀rọ̀ tọ́lọ̀hún kan yẹ tọ́lọ̀hún ní òun mú ọjọ́ tọ́lọ̀hún bá ní àwọn kẹfẹ̀ẹ́ ní ilé jáde yẹ ọdún hijira ni lámù àmàlì ṣe fún nígbà tí àwọn kẹfẹ̀ ní wọ́n rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ pa áwọ́kàmsì yìí àbí wọ́n fẹ́ lè mẹ́lẹ̀ áwọ́nàfì àbí wọ́n fẹ́ lè kóòlù pàpọ̀lẹ̀ jàmínà hàrìbà alẹ́lùwájáde láàrin mọ̀lẹ́lẹ́ ní sálọ lè sọ́mù bá ti sọ ní kiri pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀sọ̀ níbi ọ̀rẹ́ rẹ̀ àbí bákìrì nígbùn àbí ìwọ́hàfà abájọ ọmọ kòhàfà fàlẹ́dẹ̀ àìlàbá ثلاثة أيام جنة عنوان به لجل في أقل الذين خرجوا في أعثارهم كي أعوتوا الله هو لما أقلتوا الله رفعهما تفسير ابن كثير مجرد يديك الجمع يديك صفحة كمي فرصة متواء فوقني فرصة متواء ثلاثة رواية ما نصر لك ما نصر لك nísàlẹ̀ ẹ̀rọ lọ́nà òjò ọ̀dọ̀ ẹ̀ẹ̀rẹ̀ èyí tí ó àti jìnà lẹ́yìn máa sọ̀rọ̀ ẹ̀sìn èyí máa sọ sí tọ́rà tó ti ṣe kíni tó ti kàn ẹ̀rọ máa yára ní ìpínlẹ̀ sọ́nà ẹlẹ́kẹ̀ẹ́ ta nínú àwọn sọ́ọ̀bù sọ̀hábà àwọn sọ̀hábà ìgbé tàbákìrì nìkan àti gbogbo àwọn yóò pátá ká máa bú wọn ká sọ̀hábà èyí tí gbogbo wa tí a gbọ́ tààtìwò wáyé tààrí onílẹ̀ ní pé àbáàdé gé ogun àwọn sàáràkà ogun ìyàwó aláìsà ogun àbú òrẹ́lá ọ̀sẹ̀ tí ó wáyé àbíjú ọ̀bá mọ́ tí lọ àbú òrẹ́lá wọn àmì afúnjẹ ni àbí àbúrò lọ́wọ́ tó bá sí gẹ́gẹ́ ní ìyá ní òbí bá rí tó èyí tó wọ́n tí ó sọ ọfẹ́ràn olóngbò kò fẹ́ràn ajá ajá ìwáyé ti olóngbò àwọn fáàlì <laughs> ó sọ gẹ́gẹ́ náà wọ́n sọ ìwáyé ní ní ohun àmì ọ̀rọ̀ إنا لله وإنا إليه أبو هريرة صحابي جليل ẹ̀nà tẹ́tẹ̀ sàárà ẹjọ́ bá nẹ́bí ìlàyé tó sì gbà bá nẹ́bí tó sì kú lérí ẹ̀ àwọn ilé yìí wọ́n bá nẹ́bí ìlàyé lẹ́ wọ́n wọ́n lè kóta nẹ́bí ẹ̀ wọ́n rí àná lákìyà nàbí sọ̀hábí lágbà lákìyà nàbí ẹ̀ńtọ́pàdé ànẹ́bí ẹ̀ ọ̀háwà lẹ́bí yìí ó sì gbà fún ọgbà nínú wa náà ọgbàgbọ́ kòsìkòsì tó padà sínú ẹ̀sìn ní ìmá tó fi jáde láì ẹni máa yára mẹ́rin ẹ̀sìn wa tọ́rọ inú ọ̀rọ̀ ilẹ̀ wọ́n lábẹ́sẹ̀ àwọ̀ ẹ̀ èmi ọ̀gbò rí ẹnìkan tó láyà láyà láyà kọ́ ma bú má lè tàbí sàbẹ̀ àbí àbọ̀ àbíbá àbí kọ́ ma bú ايه امام احمد الانباري تقولي العبره منه في هذا الشيء كل موسم تنفي كل الاسبوع كل اسبوع لا لا يتم الله سبحانه وتعالى àwọn tábìlì tí wọ́n rẹ̀ àwọn sàhábà tó rí ànáyì bóò yìí zuwa rẹ̀ àlẹ́yà tó mọ̀ wá gbó kan náà sàhábà tó kò sáwọn tó wọ́n ṣe bẹ́ẹ̀ nípa àwọn ṣe à àti bàbá àbá àbí ẹgbẹ́ pé ṣe ti di ṣe àmì tọ́wà bó ti fi ṣe àmọ́sì fún akámà pé wọ́n láti àwọn ọmọdé jẹ́ kí tọ́wà bó ṣe àbáni sọ́rọ́ báta mí nìkan tó tọ́ta gan ní ní àjẹ́rìn lọ́wọ́ jẹ́ àwọn arájá àtàwí ọ̀rọ̀ wọn yẹn gbogbo àwọn àgbà ńlá yẹn wọ́n ti wọ́n kó lọ́sùn láàrùn torí ẹni tọ́lọ̀ ọba aláàrin ẹni tọ́lọ̀ ọba aláàrin pánlé ẹni tí ọlọ́ ọba aláàrin sọ̀rọ̀ nípa wọn dáadáa ẹni tí ọlọ́ ọba aláàrin sọ fún ti yọ́nú sí kẹ́nì wọ́n wá ní kèfèrí ni wọ́n olóògbógún ni wọ́n ọ̀dára ni wọ́n onídàbá ni wọ́n àwọn àtàwọn ṣe àwọn wá fẹ́ lọ́dá káàkọ́ àwọn ilé múlẹ̀ kó lè kà nípa kí láti ní tàṣàrí yọ́ wa tó ní ọ̀rọ̀ wọ́n jọra wọn lọ́dá ó lè kà nípa pé àwọn láti ní ṣe àkídà àkídà wọn ọ̀rọ̀ tó ń sọ ni wọ́n sọ̀rọ̀ sí gbogbo ayé mi báwo ṣe ìsọnù wọn àwọn táwa fi mọ̀nà táwa fi sákò lọ́rọ̀ ní báwo ọ̀bá ṣe ìsọnù wọ́wọ́ ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún àwọn èèyàn tó máa tí ó dàgbó lè ka àìmọ̀ nípa wọn ní ìsàgbóbá nítorí pé ṣé àwọ̀dá àlùsùn nà wọn àwọn àlùmídì àtàbà àríyẹ iná ọ̀dá àlùsùn nà làwọn náà rí kọ́lọ̀ fún mọ́ta yíwọ́n padà ní tí ó ṣẹlẹ̀ ní pé ṣe wá rí ọ̀tá ẹni ọ̀rẹ́ ẹni ní

àwọn ọmọ ní kọ́lá lápá lára sí ìgbésẹ̀ kọ́ ọmọ ọmọdé ọ̀rọ̀ fún wa ọmọ ọmọdé ọdún fún wa ẹ̀ẹ́ rí ìwúkú mi tọdún tọ́lọ̀ oṣù lè yọ níjọ mọ́ndé wọ́n bá sì yọ mọ́ rẹ̀ ọba kápẹ́tà àárín wa wọ́n yẹ jọ́rọ̀ ọkọ̀ jọ́rọ̀ sáfà rí yẹn oṣù lè yọ níjọ mọ́ndé àti bàbá oṣù lè yọ wá yọ mọ́ rẹ̀ Turkiya Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n tẹ̀lé jẹ́ ní àwọn tó ń ṣe aburú, àwọn tó ń tako súnà ọ̀pọ̀ wọn ló kí wọn wọ́n jẹ́ta sí wọn. Wọ́n wà kan lọ́pàá ń bẹ̀ ọ̀dá mi ni ó kí ó kí n kẹrì ní ọ̀rọ̀ ilé ọ̀dá mọ́. Àwọn afá àpọ̀lẹ́rẹ̀ ìmáàmù kíkí sọ́gbádù ẹ̀yára òdíru ní ọ̀rọ̀ lábàdù sọ́gbádù sá ilé òrùpa àwọn ọ̀rọ̀ ìmáàmù lọ́yọ́ láti áti wọn wọ́n bẹ̀rẹ̀ ọlọ́run èèyàn tẹ̀lé èèyàn má tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ kan ní dákùn ìṣùtọ́nà àná oríṣùtọ́nà àná sì pé wọ́n rọ́sù ní ọ̀rọ̀ àmọ̀lẹ́rù ní ọ̀làrọ̀ ọdún táwọn ní ìmọ̀ tí ó sùn lókùnkùn ní ìfà oní bí ìlú bá ní ọ̀sẹ̀ tí mọ̀ lásán ọ̀sẹ̀ tí mọ̀ lásán kọmọdọ́lá báwọn ti ṣe sẹ́rí gbogbo ìgbóhùn sí yẹn kò sí láyé mọ́ àtẹ́jọ́ bá lè yá ayé ẹ̀sìn ẹ̀sìn pọ́pàtì bàbá ẹnìkan àti ilé kí wọ́n ẹnìkan ẹ̀sìn ẹ̀sìn ọlọ́mí oṣù rírí ìbájẹ́ ọjọ́ ìbájẹ́ ìlú ìbájẹ́ Yorùbá oṣù rírí àti ìṣẹ́gbẹ́ ìlàbẹ́jọ́ ìyàwó ìyàwó ìṣẹ́gbẹ́

tó bá rí sọ ọkọ̀ rẹ̀ ní sọmọ náà wọ́n yẹ tó ti jọ sánú ọ̀dá nítorí rẹ̀ wọ́n yẹ tí ó ti wá gbàwọ̀ ẹnu ṣàwọ́ ẹ̀ nítorí pátó wà rẹ̀ ó lọ fún ah, ah. ah, àwọn ìmẹ́lẹ̀ ń gbé náà nínú bàbá jẹ́ àpá tàbí nínú àwọn ẹlẹ́gbẹ́ wa lọ́wọ́ bá tún ṣe tọ́ àwọn àwọn àwọn tẹ̀sí àwọn àlfà àwọn tẹ̀sí àwọn àlfà ètò wọn sọ fún wa ní pé abubakar lọ́wọ́ pẹ̀lú tàbí gama àdúgbò mẹ́rẹ̀ ẹ̀ẹ́sẹ́bù sahaba àwọ́tẹ̀sí àwọn àpá àdúgbò àwọn tó àwọn ẹni àwọn gbogbo wọn wọ́n máa ń sọ àpánlé àwọn sahaba tọ́ ìmọ̀wárú sahaba yìí àwọn àpá ní kí ìdájọ́ rẹ̀ wọ́n ní ìdájọ́ rẹ̀ láti kí ìwòrí ìdìmọ̀ lọ àwọn àdígbé ọlọ́run ìlú ìlú rẹ̀ ọlọ́run wọn lágbára rẹ̀ lọ́wọ́ láìròyìn wọn lórúkọ rẹ̀ ló ṣẹlọ́wọ́ àjẹ́ náà yóò yóò bá kó ṣe ní tó sọ àwọn ẹni sọ̀rọ̀ tó pọ̀ bí ìgbésù sọ̀rọ̀ náà lọ sáà wọn pọ̀ sọ́pá ò ṣe pé pé tí wọ́n ṣe pé àwọn pẹ̀lú ìgbẹ́ àlẹ́ ìmọ̀ sọ aláàmọ̀ ẹwà wọ́n àpájọ ọmọ pàdé ní àbájúgbé ẹwù tí ṣúnà ti tàkàlẹ̀ ìbá gbogbo àwọn tánà òfin náà wọ́n mọ̀ nípa àwọn tánà ìlú wọ́n àwọn ṣetán gbà tí ìlú nílò àwọn ṣetán àwọn náà ṣetán táwọn wọ́n bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìlú tó padà wọ́n ní wọ́n padà ó ti dé wọ́n padà àwọn tí wọ́n lọ látàtà wọn tẹ́lẹ̀ àdé àbá àyàfọ́ ọ̀tẹ̀ bá àwọn ọba tó ṣe bàbá náà wọ́n ń tẹ̀lé ẹ̀rọ tẹ̀lámẹ́rin

ní Madina Islam ti parẹ́ ní ẹni bá Islam yóò sẹ́mọ̀ ilé tẹ́lẹ̀kọ́ lára Islam ẹmọ̀ ìmọ́tò tẹ́lẹ̀ lára Islam sẹ́mọ̀ ilé tẹ́lẹ̀ lára Islam sẹ́mọ̀ ilé tẹ́lẹ̀ ní Islam sẹ́mọ̀ ilé àpá láwọn Islam Islam tẹ́lẹ̀ ti rí náà ní o ẹ̀fún iṣẹ́ o tó lẹ́nu wọn sọ fáwọn èèyàn ní ẹ̀lájà máa gbẹ̀rẹ̀ wọn àbáyé ìgbé àtàwọn tí wọ́n nígbà tí ọmọ ọmọdé tó jáde tí ń gbóṣẹ́ ògùn náà tí ti jẹ́là bí àwọ́rùn ṣe wọ́n ọ̀pọ̀lọpọ̀ yìí ìlú sáà tí ìgbẹ̀yẹ̀ ìgbẹ̀gbẹ̀ tó wọ́n kò lẹ́dà àtàlọ́nà lòkú ọlọ́run àárín bẹ̀rẹ̀ mi lòun ń gbà ìsìláàmù lọ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n tọ̀ ogun ogun fún ara rẹ̀ ọgbọ́n ìsìláàmù rẹ̀ torí tó wà ní ìsìláàmù rẹ̀ ìyá kan náà àbúrò ọ ìyá kan sáyé kò sí lẹ́yìn náà yá ẹ̀bẹ̀ sàáyìn wọn kò yanjú tí wọ́n bá wọ́wọ́ wọ́n lè ra ẹja àrọ̀ àbíkálẹ̀ ra ìgbé àbíkálẹ̀ ra ẹyẹlé àbíkálẹ̀ ra àdàbà àbíkálẹ̀ ra ewúrẹ́ àbírí ìyẹ̀ngbà míì náà àwọn ọ̀nà tí ìbò ẹ̀ẹ́dọ̀jọ́ wọn sọ pé sókè láti ní dákùn kan bí ẹ̀kún mi wọn fẹ́ sí sẹ́kàn wọn láyé àti à wọ́n lọ sí tàbí ọdún náà bọ̀ wọ́n di rẹ̀ wọ́n pariwo yìí pé háwà ìyáàlù fún ẹgbẹ́ tó yẹ bá tẹ́lẹ̀ ẹni káwọn yọ wọn lọ́sẹ̀ jẹun lọ́wọ́ wọn lọ́sẹ̀ ayé wa nígbà wá sí jẹun ní ọ̀dọ́ tó yẹ orí à ẹni ẹjá lù fi ní ẹjá fọwọ́sowọ́sọ o àwọn àjò súnà ti dé o gbogbo náà fi ìtàn lọ́wọ́ rẹ̀ lájẹ́ yẹ o wọ́n fi ṣe ìkù jẹun inú wọ́n ti lọ níbi ìbẹ̀rẹ̀ padà sójú ọ̀nà síláà ẹ̀ẹ́dì bá tún àsọ̀rọ̀ láti wíìmù Ẹni bá ń bú sàárà, wọ́n ni ká sọ fún pé ọlọ́wọ̀n bá ní àtìsáàrí fún náà, ipò àwọn tó wá ti gbọ́wà jù ní alẹ́ àwọ̀wọ̀dú ọmọlọ́wọ̀ àríwá. Wọ́n ni àkọ́kọ́, nílẹ̀ ìmọ̀ ara jí ní, bọ́yẹ́ náà wà tó wọ́n wá láti mọ́kànlá Madina àbúrẹ́rà ará tó yọ mú ará Madina ní àbúrẹ́rà ti wà náà lọ́nà sọ wọ́n àṣọ ọ̀rọ̀mọ̀bá ní wọ́n lẹ́bí na tọrọ àwọn àtàmọ́tọ́tẹ̀lé wọn bí ẹ̀ṣà pẹ̀lú dáadáa lọ́rí ọlọ́run ágbóhùn wọ́rọ́rùn alẹ́ ọlọ́run mo ti lọ́rù sí gbogbo àwọn ìyẹn mo ti parí ìyọ́nù mi lérí àwọn wọn àdá lámùn ọlọ́run ní wọ́rọ̀ àti àwọn náà yọ́rọ̀ ṣe tí mo ṣe fún wọn wà ájẹ́láhùn jẹ́lá tí ń tẹ́lẹ̀ ìtàkàlá mo sì ti wá pèsè àdìjẹ́nà tó ta àkàlẹ̀ fún wọn gbogbo kí ọlọ́run <laughs> Ọdí parí ọlọ́dún parí. Ọlọ́bà àgbọ́sá lè jẹ́nà sí máa. Ilé ìrẹ̀lọ́dún àwọn ọ̀pá rí náà jẹ́nà rí. Wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn. Ọlọ́run bá lé mo ti yọ́rọ́ sí wọn, èyí ti kọjá. Lọ́wọ́ ti kọjá bá wọn ìbí ọlọ́run ní tẹ̀lé wọn. Lẹ́yìn náà àwọn láti yọ́rọ́ sí tí mo ti fún wọn ni wọ́n lò sí. Lẹ́yìn náà wọ́n àádà làwọn mo ti fi kí àyè fún wọn tí wọ́n dé sí jẹ̀nà àdìjẹ́nà ni wọ́n tí wọ́n ti wọ́n ti kọ̀wọ́ اللهم اني خارج من فيها تحت الانهار او الله اكرم الامه صلاه الجنه خارجين فيها ابدا اللهم هو في ابد الابدين وبجانب ذلك الفوز العظيم اللهم اني رددت الى مصارعته أنا سأقول لك بالله الله اللي تكتب لي قول لك تكتب لي يقول لك هذا ليس مصدق sọ́ọ̀tì sọ́wọ́ àyà ọgọ́rùn wọ́n wá sọ nínú àyà sọ́wọ́ àkọ́nà bí lọ́n sí wọn wọ́n mẹ́rin wá nínú àyà nínú àjíṣe sọ́lọ́ sí rí ní ọlọ́n bí lọ́n sí wọn àwọn tọ́lọ̀ fi parí ìyọ́n lélé ẹni tí ò sí mọ̀ tó wọ́n tó jẹ́ pé kúkùn sáàbì sàhábà ìdẹ̀kẹ̀ sí ìlú ìrẹ̀mà ìdájọ́ ti mú sàhábà lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sì náà ní kí ọmọ káńtẹ̀ torí pé ọ̀rọ̀ tó wùtọ̀ yẹn ó ti pé ọ̀rọ̀ yẹn ní ọ́ ẹni tó mú ti tó ní ẹ̀yẹ́yẹ kò kéèsì ẹ̀yẹ́yẹ àbúrò látẹ̀ẹ́sẹ̀ bá ń lẹ̀ kéèsì ẹ̀yẹ́yẹ kéèsì ẹjọba báyìí olùmọ́nì tó bí láwọ́ sáàbì lọ tó wáyé tó mọ́nì bí wọ́n máa ń fún ẹ̀sùn tó bí wọ́n rárá ọ̀kan tẹ́ wà fẹ́lọ́ kan ní sọ̀rọ̀ tó ní láti wọ́n wà kàbọ̀ wọ́n rí tó dá lọ́sẹ̀ fàìdà ẹ̀jẹ́ tí wọ́n kàwọ̀ rẹ̀ sí Usman ló wà ní tó lè múlá ti yáyẹ ètò lọ́sàn án wọn lẹ́wà ẹmú kàtọ́ sàn wá sí orí ilé ọ̀dẹ lọ́sàn ni àbí ẹ wọ́n wá jẹ́ ẹ̀rù ṣe ẹmú kàtọ́ sàn wá ọ̀kan sọ ní láti orí nígbà tí nǹkan àjọba náà mo ní kí ìyàmì tó lè gbàjẹ́ jẹ̀mọ́ ìdílé ìdára nígbà wọ́n ń tàn kọ́ wọ́n gbẹ̀rẹ̀ náà ọlọ́run ọ̀pẹ́ wọlé rẹ̀ ń dábẹ̀ rẹ̀ wọn kò sí ìbádọ̀ rẹ̀ ṣe nǹkan ti bàjẹ́ ń lẹ́wọ́ wọ́n tá sọ ní kéré sí sẹ́rẹ̀ wọ́n bẹ́ lọ́wọ́ pẹ̀lú agbára rẹ̀ àyìn náà lọ́wọ́ bá sùn mọ́lẹ̀ sílẹ̀ ọlọ́run ló wọlé mọ́sílám àmọ́ lọ́wọ́ báyìí àwọn ìjọ̀nù sílẹ̀ àwọn jínú ẹ̀yìn wọ́n yára ní ẹ̀sìn náà ọlọ́run wọn lè ní ẹjẹ́ àwọn omi bá rí ọlọ́láwọn ẹni rí ọlọ́láwọn ọ̀nà sí mọ̀rí fún wá sínú àwọn ẹni rí afáàkíkí ọlọ́pọ̀ mọ́ sínú àwọn ẹni rí ọlọ́run ní ìjọba fẹ́rẹ́ àwọn ẹni rí wọ́n lẹ́rí ẹjẹ́ àwọn omi bá rí àwọn ẹni rí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà yẹ̀kú lóòrùn wọn àtọ̀fẹ́ rọ́bàdà wọ̀rọ̀ tẹ́bí fìlànà ọlọ́run fẹ́rẹ́ jọ wọ́n ìlànà lẹ́rí sọ́dọ̀ kúnná náà fún wa wọ́n fún àwọn sàhábà síwájú wa ọlọ́run bá àwọn ẹni nìtọ̀rọ̀ pẹ̀lú àtọ̀jà tí kúrú nà kí ní alẹ́ ìrìn àmà wọ́n lọ mọ́ fi ìkórìíra àwọn ẹni ètò ìsáájú mọ́ fi sẹ́ni ti wá àwọn tó máa nígbà tó rọ́bà ní ẹ̀ka owó kọ̀ sí aláàánú yọ oníkẹ́ yọ sàánú wọ́ wọ́n di alẹ́ kórìíra àwọn tó ti sáájú wọ́ wọ́ wọ́n máa wọ ẹni tí wọ́n máa sàdúrà lẹ́yìn àwọn ẹni ẹni tààlà ó ẹni ẹni lẹ́yìn àlẹ́ ìjọba àwọn sàárà ṣọ́kùn aṣọ ayé ẹ̀kẹ́ ni alẹ́ ìgbèrè wáyé kò sí ìdíbà bẹ́ẹ̀ nìkan lè kò sí tí ìyá ẹnìkan lè ṣe nínú ẹ̀sìn tí ìbá ti sọ àlọ́ kò lè tó sọ àlọ́ àdẹ́bí látọ̀ sí fún àṣùhárì àdẹ́bí ẹnìkan sí ẹ̀kọ́ tó sọ àgbà mi fàyínà àdẹ́kùn ẹnìkan fàyínà wọn kọ́kà nítorí àwọn òbí záhàrà èdè ọ̀dẹ̀ òkùnkùn ọwá ẹ̀wà ẹ̀nà tó jọ̀nà ọlọ́run ọwá jẹ́ kí ẹ̀rẹ́ àti òkè òkú tẹ́ iná àdẹ́bì ní òkè òkú tẹ́ iná mo ti tóbi tó tó lè lè múlù tí wọn wọ́n láti sí bàbá òkú lè múlù ìgbà kí ni mo wà wíyà ọ̀pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn

nínú àfihàn alùsùnmù nínú ìgbàgbọ́ tó wà ní ẹgbẹ́ ẹgbẹ́ ìjọba fún ẹgbẹ́ àwọn sàrọ́rọ̀ nínú ìgbà tó ṣùgbọ́n tó gbogbo wọn bá lọ́pàá òjú ni wọn onídéédé ni wọn non-coach coach lọ́tọ̀rí bá rí àwọn àwọn àdìmọ̀ ní wọ́n ti sílẹ̀ wọn náà wọ́n ti sílẹ̀ wọn èyí ti wà nínú ìrẹ̀lá wọn sọ̀rọ̀ ẹ̀lẹ́ ọ̀rọ̀ tó ń sọ yé sílẹ̀ àìsàn wọn bẹ̀rẹ̀ kò sílẹ̀ àìsàn bẹ̀rẹ̀ náà bí kálífọ́ ọ̀rọ̀ náà ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ náà

1,300 years kọ́ ma wá fi àléébù kan náà nínú ọgọ́rùn ọdún alákọ̀ọ́kọ́ta nílò ó ti jẹ́ pé wọ́n ní bùkátà sàdúwà ní bùkátà sàdúwà ó yà tó kọ́ wà níwá ó tó mọ́kẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin هل روى البخاري حديثا في صحيحه أن الرسول جامع زوجته في الآخر؟ لما هو يوجد فهذا من دون ذلك alágbára wo ni alágbára wo ni alágbára ní ẹ̀ òun máa ń sọ gbọ́dọ̀ kọ̀ọ̀kì àbáàlì mi báwa ni wọ́n ti sọ gbọ́gá yóò ìtọ́jẹ̀ tọ́wọ́ ti gbọ́dọ̀ dímọ̀ láàárọ̀ yóò máa sọ̀rọ̀ sọ ìdí àmà lè fi sọ fún lórí ìlú ìwádìí ní ìwádìí bàbá sọ ní tẹ̀lé ó ní mú tẹ̀lé àgbó báyìí àti àlùbárí àti bàbá ìwọ̀n òṣè rí bí dada kò tẹ́ ní wọ́n bá wò ní ọ̀nà wá jẹ́sù ó ní láàrẹ́sù láàrin ìpè ní ma ah, mú àwọn yóò fi bọ́ọ̀rọ̀ dé gẹ́gẹ́ àwọn olóòrùn dé gẹ́gẹ́ ìpẹ́sí kò tó rí fún àwọn àwòrìyà àwọn àwòrìyà àwọn àṣẹ́wọ̀n láàṣẹ́wọ̀n a tí wọ́n ṣe wà lábẹ́sẹ̀ tí ẹ̀sìn ẹ̀dù wá rọ tàbí gbórí òsìkè láwọn òní ọ̀rọ̀ nígbà tí ìgbẹ̀lọ́ rẹ̀ ọ̀nà tàbí àwọn tí ìgbẹ̀lẹ̀ vale bálẹ̀bálẹ̀ àti bá wàhálà àti bá gbogbo àwọn ilé ìjòrò ilé ilé tí ma ní àwọn ọmọ mọ́ ẹ̀ àṣírí tú àwọn ìgbẹ̀lẹ̀ àwọn òṣòṣàmá àwọn ògbòróró máa àdúrà àwọn ọmọ ṣe ṣe èsì wọ́n tó gbòróró ọ̀rọ̀ ti yí lọ́dọ̀ náà ẹ̀wọ́n darí àwọn sọ́dọ̀ ọ̀rọ̀ sẹ́yìn ṣe ní fún ẹwà sọ̀rọ̀ ní àwọn èèyàn mọ́gùn ẹ̀ káìmọ̀ kó lọ́dọ̀ ọ̀la tàbọ́lá bẹ̀rẹ̀ wọ̀ tàbí fún ìrìn lẹ́yìn ẹ̀yà tọ́ ìmọ̀ràn tí bàbá rí ni mo ti sọ́lẹ̀ kan náà títí wọn ti jẹ́ gbogbo àti láti fẹ́ sọ̀rọ̀ lọ lọ́lẹ̀ kó tẹ̀ ṣe àwọn alfa sọ́dọ̀ ó bá fi wá ìrìn yẹn kọ ọmọ òtún mọ̀ táwọn ènìyàn bá ń ṣe rí tí wọ́n fún àwọn ènìyàn sáwọ́ ìwọ̀ nílò rẹ̀ sí òtá wa sọ̀rọ̀ abẹ́rẹ́ mágún abẹ́rẹ́ táìsì àbíkọ̀ kátà ìtàlẹ́ wọn láwọn òṣèré ẹlẹ́ẹ̀kejì tó ẹ́kà àdíjì kan gbìyànjú kọ́ lọ́bí ó ṣòro ọ̀sọ́nà àwọn ṣẹ́rẹ̀ ìfọ́síwẹ́wẹ́ àdíjì ànábì tó fi ní sí ọ̀rọ̀ gbọ́ tó láwọn pàlàpàlà kan bẹ tó lé pé àwọn olùkálìsì àtàwọn ṣẹ́à tí wọ́n ti lọ bí kọ́ sí ní nẹ́ẹ̀sì láti fẹ́ ti sọ pé ìmọ́rò Buhari àwọn àdíjì rẹ̀ àtàkọ̀ nínú àwọn àdíjì rẹ̀ ẹ̀rọ lẹ́yìn àwọn ilẹ̀ bùkátà sí alìmọ́ọ̀jẹ́ kí ni mo fi ní àwọn alìmọ́ọ̀jẹ́ mọ̀ ó lè bùkátà sí alìmọ́ọ̀jẹ́ ìdábìnrin alìmọ́ọ̀jẹ́ mọ̀ ní pé ìwé tí wọ́n fi ṣe bọ́ sí wẹ́wẹ́ àwọn kẹ́lìmà kẹ́lìmà gbólóhùn gbólóhùn gbólóhùn kọ̀ọ̀kan tó wà nínú alìkọ̀ráyà àbí gbólóhùn gbólóhùn kọ̀ọ̀kan tó wà nínú àdíyèsí orílẹ̀ lárúbáwá ni wọ́n fi sọ kòránà àtàrí ìsìnkàlẹ̀ ọwọ́ ní bùkátà sí kọ gbọ́ lárúbáwá yìí ìtumọ̀ tọ́bá fẹ́ ẹ̀dà nínú ìlú lárúbáwá yìí ó kọ́ ìtẹ̀sẹ̀rí ọwọ́ aláàlọ́ pẹ̀lú kíni pẹ̀lú mọ́jàmù mọ́jàmù kan ọgbẹ́ ọ̀rẹ́ mọ́jàmù lọ sí lẹ́sàn láàrùn náà wà kò sí ọdájọ́ wà lẹ́wàá dáhùn ọba kàmáàlì ìgbìyànjú gbogbo àwọn àlfà nílẹ̀ Yorùbá kò sáàfà àìsàn kan tí ó lóun fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run òun fẹ́ kọ́ máa ń pé tí òun ní abáàlì ilẹ̀ òun gan ní àmọ́ àìsàn tí tí ó yọra sí pẹ̀lú ìṣúnibá tọ́lá ló wà lọ́dí ewu ẹ̀sìn kó tó fún àwọn ayà ṣẹ́kù sọ̀hìn ìbùkárì tọ́ àmọ́kọ̀rí ẹ̀yà ló túnmọ̀ sí afẹ́ takò ní pé buhari ní tẹ́lẹ̀ máa fi Bọ́lárúbáwá jìtò pẹ̀lú ẹjọ́ ń kọ àwọn tọ́kùnkalẹ̀ tí ó dáa تلعب دعوة الرواد جماعة تلعب الرواد فتاة تلعب كل ذلك هو نفسي ولا يكون في جنوته فإذا لا يكون أبي تأبي ما يجب ففي نمسك ما تبقى وبعدها ولقوا مرجعون ليوا tí ọba tí sàlàyé pé pínlọ fẹ́ gbẹ́sì yẹ tó fẹ́ kọtẹ́lá ní pẹ̀sì tó fẹ́ kẹsì nínú àwọn àkíyèsí sọ̀rọ̀ Buhari náà kọ̀ọ̀kan wọ̀nà àyọwà ní owó lẹ́nu àwọn ìdánimọ̀ ló bẹ̀rẹ̀ Sáré mú wá ní ṣe ya. Yíṣù rẹ̀ fún ìtẹ́ ìlú kò wá dáwọn lè kàkẹ̀rẹ̀ kàkẹ̀rẹ̀. Ibi ni pé, ìmọ́ kò kárí ọ̀sẹ̀ wọ́n, àwọn aláṣẹ̀ wọ́n, àwọn aláṣẹ̀ wọ́n, wọ́n wọ́n sara mọ́ mú kò kárí. Tẹ́wàá ọ̀sán bẹ̀rẹ̀ ilẹ̀ ìdáwọn jẹ́ ọ̀tá fún ìmáàmù àbùkárí. Ẹgbọ́n lọ fún àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn ìgbẹ̀fẹ̀ yìí tẹ́lẹ̀ ní wọ́n ti ṣékò lè tàbí mú lọ́ti bàjẹ́ àwọn ilẹ̀ wọ́n ti wá mọ̀ pàápàá ní ìsìnká èyí tó ti mọ̀ pàápàá pẹ̀lú ọmọ ìsìnká ẹ̀jọ́ bá káì tọ́lá ti sọ́wọ́ ẹ̀jẹ́ àti fàṣẹ nìyẹn wọ́n ní ìmọ̀ Buhari ọgbà àdíṣẹ́ àtàwà ìfẹ́ àmẹ́rin báyàwó ẹ̀ lásìkò pẹ̀lú ẹ̀jẹ̀ hainọ́ àjẹ́ náà ló kọ lọ ẹ̀rọ Allah wala hawla wala quwwata illa billah àwọn cameraman tó ti sùn wọ́n kò dúró wọ́n kò dúró tí bẹ́lẹ̀ yìí àwọn tàbẹ́ sílẹ̀ fáwọn ọ̀rọ̀mọ́gbọ́n wá ní ohun èè tọ́ bẹ̀tí bàbá ń sọ̀rọ̀ mùtákàrà ni ọkàn yọ àwọn ìmọ̀yẹ sílẹ̀ tọ́lọ̀lọ́ àtọ̀rẹ́ wọn àádà alẹ́ tó ń yọ sílẹ̀ àwọn yọ ní o tẹ̀lébà àwọn àwọn ọmọ ní o àwọn yọ síbẹ̀ ní o àádà àwọn kan fèkẹ́ rẹ̀ wọ́n yọ yọ sínú ara wọn àṣẹ́kọ̀ Abdullahi àṣẹ́kọ̀ Adam Abdullahi lalórí ọ̀pọ̀ ìdẹ̀kọ́ tí ó sì ẹ̀dá Adam tàbí àrùn ìsìlámi àti àjẹjẹ لك بوا جي جي أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول لك níbi bẹ́ẹ̀ aláàbí orí àwọn ọkọ̀ ìwé ìlẹ̀ Buhari kára ọba mọ́sọ̀rọ̀ tí wọ́n fi mọ́sọ̀rọ̀ tó kú wọn lọ mọ́lé kí wọn ni muslim mọ́sọ̀rọ̀ adájọ́ sọ̀rí muslim wọn làwọn tó àfẹ́ máa kà ìmọ̀ bá lè tẹ̀ ìmọ̀ ìhàjì ìgbà ọ̀fẹ́ ní mọ̀ nípa àdìs oṣù fẹ́ máa tẹ̀lé tọ́mọ̀ sọ àdìs tọ́mọ̀ ní kàtàbí ọ̀sọ̀ nínú àdìs ẹ ọmọ nǹka Buhari àti gbogbo èdè China lẹ́nu kọ gbogbo tí ìfẹ́kọ sílẹ̀. Àdíjì tọ́jà àwọn òun náà ni kìtàbù ṣáì gbogbo àbá àgbáyé gbogbo ẹ̀yìn ṣèrídù jami'a tẹ́lẹ̀ wà lẹ́gbẹ̀ àbá àgbáyé ṣèrídù jami'a tó sọ̀díyà wọ́n Nàìjíríà wọ́n Nàìjíríà ọ̀bẹ̀ ayé mọ́gá ẹ̀kọ́ ìtọ́lẹ̀ ẹni mo sọ rí al-Bukhari ọba kọ̀ọ̀wà ìmọ́nù al-Bukhari wọ́n ni báàbù mú bá ṣára ti láàájì ti fọ́ọ̀kọ̀ ìzà wọ́n ni báàbù yàwó fẹ́ṣọ̀ nípa ìjẹ́ ọjọ́ kí afarakan ẹni tí ṣe àìdọ̀ lọ́wọ́ káfí ara kan lára fọ́ọ̀kọ̀ ìzà ìzà rí ni nǹkan tí a wọ̀ nǹkan tàbí nǹkan tààró ìró ní wọ́n pè ní ìzà àwọn tàbí hajj èyí tó wà sáré tí wọ́n máa ń lò fún wọ́n eh, ìzáà èyí tàbí àgbọ́lábọ́ nìdá òsáàfà lárúwá tó wọ́n jẹ́ ìwọ̀n sí ìdílé wọ́n ni ni sáwọ́gbọ̀n ìrìnṣẹ́lú oye àìdàmú ìdájì ara ìró ìró àdámọ̀ró ẹ̀ẹ̀kì tó ẹ̀kọ́ wọn lẹ́yìn sẹ́fì ìzáàdì afọ́wọ́ ní ìjẹ́ àlèkàrà kàyìn tó ṣe àìdọ̀ lókè ìró rẹ̀ kọ́lá bá bá kàrí ìdíwọ́sì sáà àbísàlẹ̀ ìró àbísàlẹ̀ ìró ẹ̀ẹ́dẹ̀wò ó kàn rí pé wọ́n ní mọ́kùn ayọ́ dáwọ́ ọgbà ní ìgbẹ̀kọ́ tí ó dáwọ́ ọgbà fọ́bẹ̀ tí máa ti bá bára lọ́bẹ̀ sí balúkà gáyé òun kò wájì tó bá wájì lè lọ lọ́bà tó jẹ́ ìgbé láti jọ lókè ìyẹn táwọn ìwọ̀n tó bá ti ṣe bákanáà wà jọ rí bákanáà nìkan kanáà lórí ẹ̀yẹ́ ni tí ó sọ̀rọ̀ ní tó wùsọ̀kọ̀ ìwọ́n ni tí ó sọ̀rọ̀ yẹn àwọn abẹ́ẹ̀sì ní ti ń sọ fún òun nígbà ọ̀gbà ìdí sọ yẹ ọ̀dà gbogbo adáàdọ̀wà ọgbà ìlà ìyàwó àìsà ló bàbí ìṣẹ̀wọ́ ní káàdì ìdáná ìyàwó àìsà ní ẹnì kọ̀ọ̀kan nínú wa ìdáná ti àáfì lọ nínú àwọn obìnrin ìyàwó rẹ̀ ní sẹ́ni kan máa ń ṣe àìsà nínú wa fa àlàyé rasulullah sallallahu alaihi wasallam táà sẹ́ni wa fẹ́ àìsù bá ṣíra ha láti fi ara kan láti fi ara kan أمرها أن يوقع نفسه أن تتزرع أن تتزرع في بول حيثها إذا أتت مثال وإنه اتزرع ولكن بروانيته هم يدعو فيه من ملكه تجلبر يوجد من جمع من جلبر اتزرع أنا يقول لك في بذكين أنا يقول لك في بذكين أنا يقول لك في بذكين súnmọ̀ ní bá ṣe wà àdẹ́bí oṣù wa máa bá ṣeré yọmọ bára kan kọ́ọ̀lẹ̀ sí yàwó ìṣàmì wọ́n áyùkù yẹ́mù ìrìbà owó kàmàkánì nàbí sọ̀tọ́lám yẹ́mù ìrìbà àdẹ́bí èwo nínú ẹ̀yìn tó lè ní kàpá lérí nǹkan ọmọkùnrin rẹ̀ bá àdẹ́bí ti máa ní kàpá lérí nǹkan ọmọkùnrin rẹ̀ ti mọ̀ pé àdẹ́bí tí ẹ̀láàdì tó lè ní kàpárí nǹkan ọmọkùnrin rẹ̀ bí àlẹ́bì ti máa ní kàpárí nǹkan ọmọkùnrin rẹ̀ tí máa ń bá ṣára wa tí máa ń bá wa ṣeré tí máa ti gbókùn ṣeré ẹ́sàmà fara kan ẹ̀mọ̀ ẹ̀fọ́ra rúra ẹ̀yẹ fara rúra yẹn nọ́bọ̀ ní fẹ́ mú wáyé pé ọ́lẹ́tọ̀ nínú ṣẹ̀rí àwa ká máa ń fara rú àwọn obìnrin tẹ́ ó ìgbà tó bá padà kan wọ́n padà ẹ̀rọ fún kó tó di pínlẹ̀ wọlé padà ìbáàdì ọ̀sẹ̀ mẹ́ta ìbáàdì ọ̀sẹ̀ kan ìbáàdì ọ̀sẹ̀ márùn wọ́n padà wá gbé wa pé àlẹ́bí wa o òun náà máa ń ní máa fara rọ àwọn ìyàwó rẹ̀ tí wọ́n sì ń ṣe háìdọ̀ lọ́wọ́ ṣe ìgbẹ̀yìn àdéṣì yẹn òun náà ní sí àmẹ́lì bá wọn aláṣepọ̀ ó ní kápálé rẹ̀ àmẹ́lì ní ẹ má da wo àbí ẹwà tó wá ṣe ó tó wá ṣe léwu kọ́mọ́ lọ lè dá sí ìbálàṣẹ ẹni ayámi ẹni ẹ̀sùn wa ìdíjọ́ kan sọ fún gbogbo àwọn onímọ̀ àti gbogbo àwọn àpáàkàkọ́ ẹ̀yìn ẹ̀padà sínú mọ́jẹ̀mù mọ́jẹ̀mù ọ̀nà ni àwọn tíra tí wọ́n sálàyé ìdílárúwá wọ́n fẹ́ fi wọ́n fẹ́ dàrú wọ́n ní eh, látara ìzára a lè ní ìtazara eh, eh, wọ́n ní ìtazara wọ́n ní ìtazara ìtumọ̀ ẹgbẹ́ lókùsù ìzára kéèyàn wọ ìró ni wọ́n ń pè ní kéèyàn ọlọ́run ni wọ́n ń pè ní ìtazara kìí ṣe fọ̀dí àfáàrí ni ọlọ́nàmí ni ọya fọ̀dí ìtazara ìgbóná lóògbà nílẹ̀ jáàmù kan lè túbẹ̀ láyé iṣẹ́ ìlú ní pé ìtàzà àpọ̀ yí ọba tó sí mísọ́lá àwọn ti Egypt wọ́n Egypt ni wọ́n ti wá èrè Saudi ó sì fọ́ṣẹ́ ní yẹ́ mo tọ́kọ́ pé mọ́ Buhari àwọn tí ìṣẹ́ ìjọba Bẹ́ẹ̀ bá kéèkéé wá tó ìmọ̀gé sí ní ìmọ̀lọ́lá ní ẹ̀pọ̀ pé ẹlùmẹ́ ìrọ̀lẹ́ra bá wá ó sì mọ̀gé ìgbẹ̀ ìtọ́lọ̀lẹ́ra wá ní. Nígbà tó ìrìnà àkàrẹ. Ó kẹta àgbẹ̀ òṣèlú ọlọ́rọ̀. Ọmọ ìmọ̀lẹ́ tó rẹ̀ ìsìn. Ó lè ta fọ́tọ́kọ̀bì àwọn orin tẹ́lì. Ìtọ́ta àti wọ́n tó wọ́n ẹ̀yẹ bá ṣára bẹ̀yẹ ìwà ṣòro ha wọ́n ní bá ṣára bẹ̀yẹ nítorí káwọn sọ pé ìgbà láti pọ̀ níwé láti ìwò ṣúrọ́tù ẹ̀mọ́fàrà tí ọlọ́run tó sọ nínú wọ́n ti ti fẹ́rù ibi wọ́n láti máa ṣe kúnna ẹ má bá wọn ẹ̀wọ́ ilé ẹ̀sẹ̀ pọ̀ wọ́n tó á kí fún ẹ̀mí lọ́sáyé tẹ́ẹ̀ bá ṣe ní káàkiri láwọn mọ́sálásí a ní orí rẹ̀ tún 100% wọ́n láti bá ṣe ohun náà bẹ̀yẹ wọ́n láti dá mi ọ̀hún náà ẹ̀mọ́ bá wọn láti pọ̀ tẹ́ẹ̀ bá ṣe ní ká òun wá ní bí tùmọ̀ ẹ̀wá fún àdísìn

ثم ثم بديوا سمع لما ثم باشر الرجل زوجته لا مصدق بشرته بشرتها kí àwọ̀ flesh báyìí kó ṣe kó lé àwọ̀ mọ́sílẹ̀ mọ́ bá ṣára àbá ìtumọ̀ kanú nínú túnmà mí wọ́n ní túnmà jìmá láì ṣe pé ìyẹn bá láti pọ̀ nínú túnmà ṣára àjá máa ibi ìtìyàkù kàláàmì ló jẹ́ a máa kí ni wọ́n gbà lérò pẹ̀lú yorùbá ṣe òhàn àtọ́wà ní kájíkà lè rí àtọ́wà nígbà ìmọ̀ buhari sọ pé kábàbá ẹ̀sìnsẹ̀ haidọ̀ ká máa padà rọra lòun gbà lérò pẹ̀lú báàmù tó gbé kalẹ̀ ó ti kàjíjì lẹ́yìn rẹ̀ kí ni wọ́n gbà lérò mẹ́rin jẹ́lá ká máa padà rọra ní wọ́n gbà lérò wọ́n wá ní wọ́n lè fún ní máa padà rọra ìtumọ̀ tí wọ́n fẹ́ yìí lọ́wọ́ ti dàgbà mú yìí ọ̀pẹ́ tó máa ìbáṣọ́ àsúnmọ̀ ìdàmẹ́wàá mọ́ parí náà lẹ́yọ́ ọba lẹ́sẹ̀kọ́ ìyọ́mà yá mi nínú ẹ̀sẹ̀ wa tọ́ sọ̀rọ̀pọ̀ rẹ̀ tẹ́tẹ̀ ìwòlátùmọ́ ẹ̀yìn ọmọ ọmọ ọ̀dá ìjẹ́lú ìlẹ́nu ọ̀pẹ́ mi ọ̀dá ìṣàkọ̀ọ̀kọ̀ àdá ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sẹ̀ wa sí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yẹ́ sẹ́rí ní àpá àbájú fẹ́ bọ́sùgbà ní sọ́bàtí tó àti ìṣàbá gbígbé mú àti ìṣàlẹ̀ àti ìṣàlẹ̀ ọ̀dá ìfà wọ́n tẹ́sẹ̀ mọ̀sẹ̀ ní ilẹ̀ ọ̀sọ̀tọ̀ olùmọ̀dásọ̀ àwọn afáwọ̀ sọ́nà tẹ́sẹ̀ mọ̀sẹ̀ ní gbogbo ọpátá wọn tẹ́tẹ́rà tẹ́rà ọ̀rà wọ́n sì máa wá ìdájì ká tó bá ti tẹ́sọ̀ àdísì ọwà gbé àdísì wa ọwà gbé àdísì wa báyìí ọ̀pátá àdísì lè yọ ọdẹ mọ́tò fún ọwà lè wọ́n ṣẹlẹ̀ ẹ́ súnà ní pẹ́lú wa ẹ́ ọ̀nà ní ṣẹlẹ̀ ọwà lè máa lù wa fún súnà àdìdáwò ọ̀nà ní ṣẹlẹ̀ pàtó bá wà fún Bukhari ẹgbọ́n àmì wọ́n ti lẹ́kà ní ìgbà ọwọ́ ṣẹ́rù rẹ̀ ọwọ́ òkè wọn sọ mẹ́ wọ́n ní padà àrí ìsọkú pẹ̀lú èyí tí wọ́n sọ rẹ̀ ìyá amòlé ìgbèrè múnà ló ń wà rẹ̀ wa ó ní ìrọ̀sùn sọ̀tọ̀ láti bá ara náà yorùbá ṣe àmúra sàn sáà nípa fẹ́ fi ara ro ọ̀kanú àwọn ìyàwó bá fara ro wa kẹ̀lẹ́tí máa nípa fẹ́ bá sùn bóò ní yóò sì ìmọ́mọ́ tó wákọ́ tí ẹ̀lẹ́ ní ìsìnwọ́n pè àdúrà ìmọ̀já tí ma tábàtà àlẹ́ ìṣẹ̀ká kò sí déjọ́rọ̀ ọ̀rọ̀ ṣẹ̀ká ní ọ ìmọ́mù Bukhari àti ìmọ́mù Muslim wọ́n pè ní ṣẹ́ẹ̀kù méjì lọ́wọ́ bí ṣẹ̀ká ní ọmọ kí ní ọwá òṣèrè káàrí àbáyé ìmáàmù òṣèrè káàrí tó gbàwà àwọn ìyàtọ̀ rẹ̀ lábúrọ̀ òṣèrè ní oúnjẹ dápẹ̀ pàpá àdúrà ní ọdún ẹ̀sàdúrà lọ́wọ́ ìmáàmù òṣèrè káàrí ìjọ ọgbọ́ ìlàjọ́ ní ìdíjú ṣẹwàá ìjọ́ ilé àlúrù lòrìjánu bí màsábà àlè òṣèrè káàrí tíra ìdí méjì lòun yóò lágbàbọ̀ òmìnir àwọn tó wà lọ́wọ́ mọ́ra wọn wà ní ìlà àwọn àlúrù àdíjì tó lára àti àdíjì fẹ́lẹ́ tó wà nínú Bukhari àti Muslim ìwáyà Bukhari àti Muslim wọ́n kó jọ tọ́bá àdínkù ní ọjọ́ ìgbẹ̀rẹ̀ náà wà nígbà wọn yóò gba àánú ìparí olùgbò ìlú nígbà ìparí ọ̀pọ̀ ìlú àìkọ́ mẹ́rin náà لكن قبلها في حتى يشهد ان لا اله الا الله تلك موقف الباب في الله يا عبدي وان محمد رسول الله ويقيم الصلاه ثم يعمل كل شيء ثم يرجعه ويكون الزكاه ويؤتي الزكاه ثم يزكى فاذا فعلوا ذلك فهو يواجب اليه امر منه لما wọ́n tẹ́ jẹ wọn ilé òkun wọ́n wà náà àtàwọn dúkìá wọn ẹgbẹ́ bí ṣe islam àbí islam bá ń kí àgbà ọ̀sáàbò alọ́lá ọlọ́run tó sọ̀rọ̀ sẹ́ wọn mo tábà pọ̀ àlẹ́ lọ́kùn kára àti mo sì lọ́gbà lè ṣe àwọn ọlọ́pàá ẹ̀rọ ya òkọ́ síra àti tọ́tàlá àgbẹ́ta ń lọ níjọ́ sí àwọn sọ̀rọ̀ kọ́ọ̀tàlá sí kọ́ọ̀tàlá tọdún kẹrin sí sàtọ́dún kẹta tọ́tàlá ẹ̀rọ ọmọ ẹ̀kọ́ yá wá lẹ̀ tó máa ń fi ọmọ ọwọ́ dápadà tí ọ̀rọ̀ tó wọ́n ní ọ̀rọ̀ tí ó tí ìdúmẹ̀. tó orí mẹ́jọ ọmọ àmà tó máa kéré àkọ̀ọ̀kan wọ́n lè rí àwọn ọmọ ìtàlẹ̀ tí wọ́n máa gẹ́wọ́ ìtọ́jú ọmọ àmà tó máa kéré àkọ̀ọ̀kan tí máa padà sínú ṣẹ́ríkà yìí àwọn tó ti wájú wa wọ́n ti lọ wọ́n ti ṣe fẹ́ wọ́n ti pọ̀ sí lọ́wẹ́ wọ́n kà ní ọgọ́nà mú ọ̀rọ̀ kan máa sọ lọ́wọ́ sí wọ́n àwọn tó àwọn wá ní ọ̀dà ìgbà àbájúgbé àti ìgbéyà láàbàzọ̀ nígbéyà

kọjá àwọn àwọn onímọ̀ sí àwọn ọmọkà àwọn kàbí àwọn nìka àwọn dáná pọ̀ kalẹ̀ sí ìjì ìjọba dáná lọ́pẹ̀ yìí wọn sí mo sọ pé ó lé ẹ̀gbẹ́ wọ́n lé wọn lọ́wọ́ ọwọ́ náà bá yìí náà wọ́n lé kò sí sí ìka ó dá ẹgbẹ́ wọn tó ní ìdíkò tí mo tún bá tó ti mọ̀ tí mo tún آية الفرق من أمضان لا إكراء في الدين أمضان لا إكراء في الدين كسي إجنبا سنسلا قلت بينا نرشد من الهدى من الهدى من الهدى قلت بينا نرشد من الهدى ويخذ الضوء ويؤمن بالله فقد صدق العلم وقلت ولا تصدق الحمد Ayà tó wà yìí, olórí wa pé àìsẹ́ ìyàn bá, ó ní ayà ìyàn ìyàn gbójúlé, àdíṣẹ́ wá ní àwọn àwọn tó fi gbàgbọ́. Àwọn bá wá ní àdáà, tí wọ́n bá dápọ̀ náà nínú ọ̀rọ̀ nídè lárúbáwá. Ìrọ́dù ní àwọn ọmọ òṣòṣò nígbà ní àgbà lérò pẹ̀lú náà gbogbo ẹ̀jẹ̀ ìrìn pátá ọmọ wa ní ìyá ìkúlé ayọ̀ ẹni rọ̀sọ́lù bá ìlẹ́kùn ìrẹ̀lẹ̀ ẹ̀ta gbogbo ní pàtàkì wọn ni náà ti bẹ̀rẹ̀ àti lọ́sọ̀mí àti ìrẹ̀lẹ̀ àti ìmáàkìtì àti gbogbo ẹ̀dá àti kiri ó wálé ọmọ àtẹ̀jẹ̀ náà sí yẹn wọ́n ní àwọn ọlọ́ náà sí tó jẹ́ gbogbo èèyàn wọ́n ni wọ́n á bẹ̀rẹ̀ sí náà sí hajji yẹ́ àtúkọ̀ ìjàlá ọya ọlọ́rin pèpèpè táwọn èèyàn kan máa ń bọ̀ wá sí hajji àwọn ọlọ́pàá ń pè àwọn ẹgbẹ́ láti ilẹ̀ ìyá àwọn mùsùlùmọ́ anáàkùnà tọ̀ òkùnrin ìfà ló kọ́ ìṣẹ̀lẹ̀ náà sáà wọ́n ní kí máa bá wọn ìyẹ̀ká lóòkọ́ ìlú ìtọ́wọ́ abẹ́rẹ́ àti pé wọ́n ní kí máa bá wọn ìyẹ̀ká kìí ṣe wọ́n ní kí máa pààyàn wọ́n ní máa sí kí máa pààyàn wọ́n ní kí máa bá wọn ìyẹ̀ká ó sì kó sókùnrin náà Ọlọ́run tó wọ́n wọ́n ìyà tó ọ̀rọ̀ ní kìí ṣe gbogbo náà. Oye, torí pé náà sí ìsẹ́, nígbà tí wọ́n ní kọmọ bá wọn ẹ̀dà ni kò ní sí àwọn òṣùn nílẹ̀ torí òfin ìbámùsùn nílẹ̀ àbí òṣùn nílẹ̀ láti máa yàmù. Náà sí ìbò lè jẹ́ àwọn ọ̀nà náà tó wà bẹ́ wọn kùfààrì ni kìí wá ní gbogbo kùfààrì kìí ní gbogbo kèfèrí ayà tó a mà pé àdíjẹ́ lálàáfíà ọlọ́run ní àdàkùkọ́ ìlú kọ́ọ̀mà ọlọ́run wá ní ṣẹ́ ẹ̀ ní máa bájà ní àwọn ìjọ ọ̀gá mẹ́ta fún àìmánà mú tí wọ́n ti jíyà ní wọ́n hàn mọ́ pé ìkàràdù rọ̀sùn tó ń sì dàmí àláti jíyà ní ìdáre aláàkọ́kọ́ ti múnà kọ́ọ̀mà ọlọ́run wá ní ṣẹ́ ẹ̀ وهم لهم أول مرة أول مرة الرجع كأنه دوات الجوع وهم بدأوكم أول مرة أتخشونهم زي ما بيقولوا إيه الله أهم أن تخشوا الله لا يكبروا لما صموا به سبحانه يقولوا أن تقاتلوا قوما وهم بدأوكم أول مرة قال لهم به سيدنا هنا في الآية آه، آية القرآن الكريم ìsìláàmù ẹ̀sẹ̀ sí ìjẹ̀lẹ́yà náà àwọn tí àjẹ́jẹ́ ìfà sí kìí ṣe gbogbo àwọn kẹfẹ̀rí àwọn kẹfẹ̀rí tí ó máa náwó ọjà ní àwọn kẹfẹ̀rí tí wọ́n náwó ìjà nítorí àwọn ọ̀rẹ́ ìpé àwọn kẹfẹ̀rí tí wọ́n bá nílẹ̀ ìjọ̀tọ́lá tó dáwọn ọmọ ṣẹ̀ tàbí lápò dínú kan wọlé ẹ̀sìn kálùkọ́ máa ṣẹ̀ṣẹ̀ kálùkọ́ máa ṣẹ̀ṣẹ̀ yàwó tí wọ́n bá ń lójú ogun àlẹ́bí omi ẹ̀má bàbá tọ̀ ẹ̀má bá arúgbó ẹ̀má bá wọn kékeré ẹ̀má bá wọn erúgbìn wọn ẹ̀má bá arúgbó wọn jẹ́ ẹ̀má bá wọn ẹ̀kọ́ wọn ẹ̀má bómi wọn jẹ́ nítorí wọ́n ń gbé òmìnira àlùkọ́ọ̀sì nàná المحاربين يعلم عليه أفاقيني سوري بجاء وما سمعني ترى في المحاربين nígbà tá nǹkan síra ọmọ kàmọ́ sí fọ́dún kọ bí ọ̀rọ̀ lórí mẹ́ẹ̀tì kọ ọmọ bí ayé mú gómù ti tó tíra ní ọkà tíra wọn sọ́rọ̀ sálẹ̀ ọdúnbẹ̀rẹ̀ ọdúnbẹ̀rẹ̀ ọdúnbẹ̀rẹ̀ ọdúnbẹ̀rẹ̀ alẹ́bẹ̀ ní ọ̀rẹ́ kan pẹ̀lú sẹ́yìn tó mọ̀ ṣáhánà ìyàwó ní alẹ́bẹ̀ máa ń já oúnjẹ lọ́dọ̀ rẹ̀ òyìnbí tó orí bí ẹjọ́ orí bá

àwọn bá sọ ìgbọ́dá alẹ́kọ̀ọ́ kan náà máa ṣe ilé ìwọ̀n mọ́ ó jẹ́ àṣàkàrí sọ àkọ́dà àkọ́dà ó kórí àwọn tó dé ó ní wọ́n ṣe wọ́n ṣe nípa ó kórí àwọn tó lọ́kà wáyé náà ìjọ sọ ìdá so rí ìtàbá ti yọ̀ dá àwọn ti kàṣírà òwò lọ́wọ́ ní kàṣírà tí ìmọ̀ ti kàṣírà kò tó sọ̀rọ̀ rọrùn ní iṣẹ́ kò ní tí báyé ti parẹ́ tọ́ba ti ń gbé wá lọ́dún àwọn náà sì máa dìkú lọ́dún ọmọ ìdìkú ní tó gbogbo ọmọ ìdìkú lọ́rùn àwọn ọmọ ìdìkú lẹ́kọ̀ọ́ ní ibi ti ti lẹ́sù wọn sàbí ọ̀rọ̀ olùdíkọ̀ ọ̀rọ̀ tó e, e, e, sọ̀rọ̀ ní ìdáfi tàbí náà ní pẹ̀lú ìjọ ọlọ́ àmì ìtọ́ dá ìṣù náà ní pé ìdí àti conference ọ̀yẹ́ arábùkù hàn àwọn olùkọ́ tó sọ̀rọ̀ sí ayà pẹ̀lú ká máa ṣe àtúndánilá tàbí ẹgbẹ́ ọ̀pàdé conference ní ayé àtàrí ìṣòro náà mọ̀ nípa bí ìmọ̀ ńlá sí ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ ada àtàrí náà máa wọ́n náà máa tó mọ̀ ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ olùdíje àti ọ̀dà ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ èyí ká máa tàbí láti sọ́ndé ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ èyí ká máa tàbí láti ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ tàájú lóṣooṣù èyí tàájú ti jí màtọ́lẹ̀ yóò ṣe ẹgbẹ́ ìpàdé kọ́fẹ́rẹ́ káṣí òkú bá ìgbẹ́ gómìnà kalẹ̀ káwọn bá tó nẹ́rẹ̀ ìbáfẹ́ gómìnà kalẹ̀ kọ́ mo ní ìdí àbí ọ̀dá ọ̀yẹ̀ ká ní ìdíkà láti máa pàdé lẹ́kọ̀ọ́ káwọn olówó tọ́wà owó dájú káwọn wọ́n lù pẹ̀lú fún èjì lẹ́nu kò ní láàrú yẹmọ́ ńlá agbó tí èrò asẹ́rì bàbá àwọn tí ìfàbẹ́ rẹ̀ ọmọ bẹ́ẹ̀ wọ́n ní ara ẹ̀mọ́lá ẹ̀mọ́lá ọmọ ìgbẹ́lẹ́ náà olóòsàbà tó wọ́n ṣe nípa ìgbàrọ̀ mi tó láti wọ́n wọ́n tàbí ìwá fi nìkẹ́ nínú àwọn ìwò tí tó wà lọ́dọ̀ àwọn èèyàn wa Inshallah. Inshallah. Ọgbẹ̀lá ìgbẹ̀lẹ̀. àwọn tó àwọn ní káṣọ tàbá tí nǹkan káwà sọ̀rọ̀ méjì lókù lẹ́yìn méjì rẹ̀ káwà bèèrè àbẹ́lọ́ nínú àwọn ẹ̀mọ bàbá wí kọ́lọ́ jọ sọ̀rọ̀ والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Gracias. الله أكبر الله أكبر الله